والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الستين ومئتين وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وآله وسلم ستة نفر فقال فقال المشركون للنبي صلى الله عليه وآله وسلم اطرد هؤلاء لا يجترئون علينا وكنت أنا وابن مسعود ورجل من هذيل وبلال ورجلان لست أسمهما ووقع في نفس رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أن يقع فحدث نفسه أنزل الله تعالى ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه رواه مسلم eléyìí جاء àdìsí alákọ̀ọ́kọ́ قولون àdìsí alákọ̀ọ́kọ́ قولون náà tún nípa àwọn tó ti wá nínú àwọn àyàtà àti kàṣíwájú àdìsí wa látọ̀dọ̀ sàábì àgbà Sa'ad ibn Abi Waqqas ọlọ́run ọba kúránù sí ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam adé èèyàn mẹ́fà tá à ànábì àwọn ìṣẹ́gun mẹ́kà wọ́n wá sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ó tóró ní ha ọ̀la àwọn aláìní tálákà wọ̀nyí à ń tọrọ lọ́dọ̀ rẹ pé kò lé wọn dànù lé wọn dànù láyé ìṣẹ̀rẹ̀ òun àlẹ́ iná torí tó lé wọn àwọn olùṣubú fún ìtọ́ bá lé wọn dànù wọ́n dẹni tí ń láyàkáyà lórí irú wa yìí wọ́n máa gbóná wojú ẹkùn wa àwọn à ń sọ̀rọ̀ ń bìkan gbogbo ráà lẹ́yìn náà jókòó bẹ́ẹ̀ yóò jẹ́ kí wọ́n si àyà níṣì wa lórí ẹlẹ́ wọn. Saad ibn Abi Waqqas ó láwọn àtàlẹ́ ẹni náà tí àwọn wọ̀nyẹn tí wọ́n ní wọ́n lé dànù. èyí náà ń bẹnu wọn Saad. Ibn Abi Waqqas Sáàdù yìí ọlọ́run ti sàánú rẹ̀ kó tó fi lé ayé lẹ̀ nítorí pé ń bẹ́ẹ̀ nu àwọn èèyàn tí wọ́n wà lùjẹ́nà tọ́lọ̀ ti fi àdó wà lùjẹ́nà fún látàyè ń bì Sa'ad Ibn Abi Waqqas ó làwọn ìṣẹ́gbẹ́ fẹ́ fún lídà táwọn ìbí máa fẹ́ káwọn súnmọ́ wọ́n bẹ̀rẹ̀ mẹ́sàn-án Sa'ad ó ní Ibn Mas'ud sì kejì. ورجل من هذيل هاتان الكلمة ويا هذيل فتز ابن مسعود تلك ابن مسعود يا رنان كني هذيل وأنا كني الهذلي الهذلي لما وراء له الطائف إلى ابن مسعود الطائف أنا كنت سكاريها هنا بلال ó tún pé èèyàn méjì torí mo láwọn mẹ́fà là ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ jùlọ ni lẹ́sítò òsèmíhìmá èèyàn méjì tún wà kẹ́kẹ́ ìrántí ó kọ́ àwọn ọmọ báyìí asájẹ mẹ́fà ìgbà tí àwọn ọ̀sẹ̀ bọ káfíìrì mùṣírìkù náà yìí tí wọ́n tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kálíbà àjẹpá ṣe tiẹ̀ ọmọlẹ́yìn ló bá pọ̀ dáadáa tó o ní láti lé eléyìí tó jẹ́ kókó yàtọ̀ sáwọn àbí òye ló gbogbo àwọn aléko lọ́dọ̀ rẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam náà ni wàá bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ àmì kọ́ bọ́ọ̀sì lọ́kàn torí gbogbo ẹni tó bá bá sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ronú títí tán bá sọ kódà ó ṣe kí ọ̀rọ̀ tán bá sọ ọ̀rọ̀ rádaràdá ni ó sì ṣe pé ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ni èèyàn ọ̀rọ̀ nítorí pé tí mo pọ́n lọ́n fún ọ́ làákàyè náà nù yíga ṣe kéde láti bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ agbẹnu lọ láti bọ́ sọ̀rọ̀ lọ́mọ pé ń fẹ́ bọ́ sọ òdodo nítorí pé bàbá ti ń bọ́ sọ̀rọ̀ áà làákàyè pọ̀ lókè tó bá pé làákàyè pé ìbàjẹ́ ẹ̀jẹ̀ ló lò kọ́ tẹ́tọ́ bá bọ́ sọ̀rọ̀ wọn náà tún gbé yẹ̀wò ìgbà tí wọ́n sọ fáànà lè sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ tí àwọn kẹfẹ́rì yẹn fẹ́ sọ fáànà lè sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ anábì gbọ́ ní ìkẹ́kẹ́ pọ́sí àti sẹ́lẹ̀ lórí ẹ̀. lórí ẹ̀mí yẹn débi tọ́lọ̀ ń kádàrà pé yóò rò dé. kọ́mọ àlọ́ gbé ìgbésẹ̀ tí ó dáa látàrí lílé àwọn tó ti gbọ́ lọ́wọ́ bá bọ́ báyìí wọn wá sọ ayé àkàlẹ̀. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه من اللي عمل يشرك الله اللي دعوه لا تمجمع السنين ولا تسجد pípé dáńpé yìí wọ́n ti ń wá ojú ẹ̀ àgbọ̀dọ̀ lé wọn o báyìí lọ́lọ́mọ ànábì sọ̀rọ̀ báyìí sílẹ̀ mọ̀ ẹ́ pé ọ̀gbọ̀dọ̀ lé àwọn ẹrú ọlọ́wọ́ báyìí. ṣùgbọ́n a ti mọ̀ wípé yìí ṣe gbogbo ẹni tó jókòó jókòó kó o akọ àbílọ láyé tá a wà ń bẹ lónìí ní ọjà ju ọlọ́ọ̀ni wà o pẹ̀lú ẹyẹ tó kọ pé òun pe ọwọ́ yóò àti lọ́sẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan mìíràn tó sọ ọlọ́ọ̀ni. ó sì ń bẹ nínú àwọn èèyàn tí ó gbọ́ ju ọ̀wọ́ lòún wá ṣùgbọ́n ní kí wọ́n lọ wá. pàmò yín wà bẹ̀ tí àwọn ò lè sọ pé lágbájá ojú ọlọ́ọ̀ ni wá a sì lè sọ pé dóòlù owó ilé ayé kọ́ ni wá ọlọ́ọ̀lọ́ mọ kankan lókù báyìí ẹni tí wọ́n ṣe ń ṣe nítorí ọ̀wọ́ ọlọ́mọ ẹni tí ṣe ṣe nítorí ìkàlẹ̀ ayé ọ̀pamọ́ sọlọ ṣùgbọ́n tiwa ni pé àwọn èèyàn ti ń bẹ pẹ̀lú wa tí wọ́n rí nǹkan kan jáde yàtọ̀ sí pákó wọ́n lù bàbà bàbà láti jẹ́ ìkòdún àgbọ̀dọ̀ sí kẹ́mi kẹ́mi ẹnì kẹ́mi. gbogbo ọ̀rọ̀ yóò lè bá wa sọ kó wá sí wa gànàgànà ká fi lé wọn dànù àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ lé irú wọn dànù nítorí pé àwọn ẹrú ọlọ́run tó tọ́ wọ́n lè wá láàrin torí ẹ̀ wọn iná náà lọ ẹsẹ ولا تسرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم tẹ̀tẹ̀kùn min az-zalimin. ọlọ́run àti ṣe ń pe olú ẹlẹ́dàá wọn lóru àti lọ́sàn agbọ́dọ̀ lé wọn dànù o tuntun bá lé wọn dànù ọ̀dọ̀ kan náà alábòsí o ọ̀rọ̀ rẹ̀ kò sí ìṣirò ẹnìkan nínú wọn lọ́rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí òtún ṣe ṣírò ìṣirò tiẹ̀ náà kan náà ìṣirò torí de lé ìtọ́fà tí ayé ẹ̀ fi sọ̀kalẹ̀ lọ. ẹ wọ́n sáàdì náà bí wọ́n kọ́ fún òpè ní nǹkan kan ebi ní wọ́n sọ̀rọ̀ òde fún òfi pé nǹkan kan. kí àlùmọ́ fẹ́ máa bínú sí kí lọ́ fẹ́ máa fara ẹ sí. wọ́n àdáni kan sọ pé kí lọ́ọ́ ọ̀já náà kankan lọ́dọ̀ tó wọ́n sì pé tọ́ ọlọ́run gbomi láti rí o tí ó fi lè jámọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ nítorí pé òun ló sọ fún ọ pé máa lọ ní tí wọ́n lé òun máa ń rà òun ní ra tiẹ̀ kò dín kankan fún tó rà lànà lọ́lọ́ ọ̀nà ìsàmì àdìsẹ́gbẹ̀rún olè sí i ẹnìkan wọn wá sọ pé ibi táwọn fẹ́ràn rẹ dé àwọn ti rí tiẹ̀ káwọn promote rẹ bọ̀tà àwọn èèyàn rádaràda kan àwọn ta ni rádaràda náà ti bẹ pẹ̀lú mi àbọ̀ gbádùn. lórí pété èèyàn bá ra yìí fáwọn ẹni tó súnmọ́ yín sí ọjọ́ pété lọ́ọ̀ ni wọ́n fẹ́ràn tálẹ́rù kó lè ra yìí fún wa. kò sí. irú ẹ̀ ni àwọn kan wọ́n gbanu ló kọ́ pé àwọn jẹ́ alátúnṣe tó sì jẹ́ pé ọ̀bà yìí jẹ́ pé wọn fẹ́ sí wọ́n lè gbàdé kí wọ́n sọ pé ẹjọ́ ọ̀kan náà àwọn ọmọ ẹ̀ làwọn fẹ́ẹ́ fi sùn yìí o ọmọ mi wọ̀ àwọn alùsùn náà yẹn ni ẹgbẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní downgrade wọn àwọn alùsùn náà yẹn wọn àwọn alùsùn náà yẹn yìí ràálù kan alẹ̀ torí kí n lè bàdá sọ̀rọ̀ ẹ kọ́kọ́ sàlà yálù kílẹ̀ ẹ súnà náà ló gbé anẹ́ntẹ́ lù kọ́ dájú torí ní tẹ̀yàn tẹ̀lé tẹ̀ fẹ́ sẹ̀mí kú lórí ẹ̀ èyí fẹnu bàjẹ́. nítorí bá ti gbà wọ́n láyè ọwọ́ àwọn ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ti sin lọ́hùn ẹ̀ tún lé wọn dànù. ẹ mẹ́fà yìí gbárọ́ ẹni bọ́ọ̀dù kò sì gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹni bọ́ọ̀dù wá sọ láì dá láì kó ní ẹ̀rí tó kọ́ńkírètì nítorí àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kí wọ́n máa fojú ẹlẹ́ṣẹ̀ wọ ẹni tí ó ṣẹ̀ tó bá ti di pé wọ́n ń fojú ó ń ranù wọ ẹni tí ó sì ranù àṣebàjẹ́ wọ ẹni tí ó ṣèbàjẹ́ ẹni tó ṣẹbọ sọ́lọ̀ láì ṣẹbọ sọ́lọ̀ tó bá ti parí rẹ̀ lẹ̀ sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn tó yẹ kí wọ́n pọ́nlé wọ́n padà máa jẹ ní àbò ilé ìjọ òfin tó wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ bó ṣe wí ni ọlọ́nìkan nù yín kò gbọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún mi nínú àwọn sàhábà mi láì dá o nítorí pé n tó wù ní èkó wẹ́yìn torí pé kò wù mí kí n jáde sáwọn sàhábà mi àbí káwọn sàhábà mi ọ sí mi kí wọ́n á jẹ́ tó mo ní ìkùnsínú sẹ́nìkan nítorí pé bẹ́tì ọ̀bá gbọ́ ní inú ò ní bàjẹ́ tó bá ti fà yí lẹ̀ kí kálukọ́ ọmọ á bá àwọn èèyàn rẹ jẹ́ tó bá ti fi lẹ̀ bímú ó rí kó padà lé wọn dànù náà. sòkè ló bá wàá fàyè lẹ̀ fà ṣẹ̀fọ́ àná ntẹ́yìn máa ń pa kálukú ntí kálukú náà ń sìn sí kẹ́ẹ̀kí lè bá a dá mà ẹ̀jẹ̀ àjọ jẹ́ ń tọ́da. ọwọ́ dáadáa tó bá ti fi mọ́ ọ́n jẹ́ ìjọba adé lọ́la ti ń bọ̀ jẹ́ lẹ́nìkan dé lọ́la pẹ̀lú àníyàn iṣẹ́ àṣekọ́ nìkan ẹ̀sìn tó fẹ́ kún lé ọ̀dà nù kò ní rí ṣe láéláé kò ní rí ṣe láéláé àmọ́ ẹ̀yin ẹ má gbọ́ ẹni ẹ má jẹ́ tó dẹtí sílẹ̀ láti gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ orí ibú tí wọ́n máa gbé káwọn tí wọ́n máa bá àwọn èèyàn jẹun ẹ má rẹ̀ di láti gbọ́ lẹ́nìkan bá tètè gbérú ẹ̀wà tí ó fi di pé ẹ kórìíra àwọn ẹni tí ń tẹ̀lé yín ń tẹ̀lé yín ó sì ní pé jókòó mẹ́rin ẹni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ sì tẹ̀ làgọ́ máa bọ̀ báyìí ní tí wọ́n sọ tuntun sọ ẹ rí i pé bí ọ̀gá lé yóò dì kí sọ́pọ̀ jù pé yóò dì ẹ ẹ tún sọ báyìí ẹja sọ́kò bá gbọ́dọ̀ àlè sọ́kò bò àlè sọ́kò bò báyìí lẹ́sìn máa dojú ti aṣọ ìkọ́ torí pé orí ń tẹ́sí fún ànábì sallallahu alaihi wasallam àwọn ẹni tí ọ̀fẹ́ lọ síwájú sẹ́sìn Islam wọn ò sì tún yé máa ṣe rẹ́dò wọ́n máa bẹ̀yìn jẹ́ lọ́dọ̀ ẹni tẹ́ bá ti ń kọ́ ẹ̀sìn wọ́n máa bẹ̀yìn tí ń kọ́ ẹlẹ́sìn jẹ́ lọ́dọ̀ ẹni tẹ́ ń kọ́ lọ́dọ̀ rẹ̀ láti ṣe àṣetọ́ àná èrèdè lè yọ ọmọ wù wọn bí ká pé wọn rẹ́sùn burúkú kàkà sí ọlọ́run tí wọ́n ṣe ẹ ẹ ẹ ẹ àwọn tó ń kọ́ yín lẹ́sìn náà kí ló ti àwọ̀kùn ọ̀gbọ́n ti lọ kí ni lọ ọ̀rọ̀ yìí mùnáfíkì náà kí ni kókó bẹ́ẹ̀ náà làwọn náà wọ́n sọ bẹ́ẹ̀ àkọ́jú àwọn tó náà fèsì náà ni ó èyí tún sẹ̀mọ̀ èyí tún sẹ̀mọ̀ ó dàbí ẹnìkan nì wọ́n yẹ tó bá lọ tó bá ń bọ̀ lọ́rọ̀ gbaná ṣọ́ọ̀pù ẹnìkan nú àwọn tó ṣe súnà tó bá gbé lórí ọ̀kadà tó bá ti wá súnmọ́ ibi tá àlùsúnà ẹ wà àlùsúnà ó <laughs> ẹ ti bẹ́ẹ̀ akọ́gbá ó ẹ ti bẹ́ẹ̀ tó pònú sọ̀nù tó rẹ̀ fi ń dùn rò pò ń ba tó ń tì jẹ́ pàtó lọ́wọ́ amújọ́kọ̀ ẹsẹ̀ ló fi rìn kọjá ó tún wá fẹnu dá irú àṣà tí máa dá lórí mọ́ṣíìnì tí ìjọ ọjọ́ pé èèyàn ò lè yẹ èèyàn tẹ̀sán sàn èèyàn káàtì máa ṣe sùúrù ìdíjọ́ tọ́jọ́ pé ọjọ́ ọjọ́ pé nù ó tún á dá láṣà bíi tàtijọ́ ó sì wá sọ pé à ah, ṣé ń dẹ́ máa ń sọ ní orí ọ̀kadà ní sọ́mà gbé gbé ah, ó kọ́lé ẹ̀ ló máa ní ah mi mọ̀ pé àlọ́ fídíò àti fúrúkọ̀ lẹ́yìn tí èèyàn fi dàgbà tó báyìí kó ti máa kanlẹ̀ kó sàárè lóòótọ́ kò sí ẹni tí kò lè pa àmọ́ àgbàlagbà mo rò pé yé tí gbogbo ọrùn gbọ̀ngàn tó ti di funfun ó súnmọ́ ó jẹ́ pé àti ṣubú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n yà alùpùpù ìgànnà rí lètè máa ń gbọ̀n tí ó dàtà á sì lè máa fi pè yín náà ni mo ti jẹ́ pé ìlànà ìṣàlẹ́bí sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ lọ́lẹ́sọ̀ sí yẹ̀yẹ̀ gbogbo ẹ̀dọ́ wa wà ń jókòó àdìdá sí kálukú kó làálì fún láti ẹ̀jẹ̀rọ àwọn ọmọdé lọ́ máa sọ pé lọ́sọ̀ bọ́ yóò rí wọn ò tí ì fapò ọmọdé ní í ṣe wọ́n sáré sẹ́yìn. Kini ni máa ń sàgbàgbà náà náà ẹ̀yin ọ̀mọ̀ràn kí ni máa ń sàgbàlagbà náà àgbà máa ń sàgbàlagbà náà à ó dàgbà ó di àdàgbà mọ́dà nínú àdàgbà mọ́dà rí àwọn òbí lẹ́ ẹ̀ ẹ̀ ń jara ẹ̀ nke ló ṣe kò sí kankan náà ṣe islam yìí tó lè tutù yẹyẹ torí délé yìí tí mo fẹ́ fà ní pé àwọn ọ̀tẹ́ẹ̀sì ọlọ́ọ̀ gbogbo ọ̀nà wọn fi máa gbìyànjú láti mú ẹni tó wà ń pò kó lè léèyàn kó lè láti mú ẹni tó wà ń pò pé ìtọ́sọ́nà ló ń bùkátà kọ́mọ́dé lọ́nà sọ nínú ìlànà ìṣẹ̀fọ́ ni ìmọ̀ wù ẹ́ máa dùn mọ́ ọ bàjẹ́ bíi ká pé wàhálà kan ṣẹlẹ̀ ń bì kan o alùpùpù náà ha ẹni afẹ́ sùn jẹ tó fi kó para nù wọ́n mọ̀ wá wọ́nà láti líǹkì ẹ̀ mọ́ kálukú wọ́n mọ̀ wọ́nà láti líǹkì ẹ̀ mọ́ kálukú wọ́n lè má lè yọjú o àmọ́ wọ́n mọ̀ sọ̀rọ̀ lẹ́kùn lé gẹ́gẹ́ bíi ti àwọn Yahudi sẹ́ẹ̀mọ̀ ti àwọn Yahudi la yuqatilunakum jami'an. إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون والله نوالي بجوب باين جاو في jà ما pé gbogbo wọn wá gbé ọlọ́run ní kò lè ṣẹlẹ̀ ẹ̀yà àti tó bá pé ní òlu làwọn wà ẹ̀yìn ń bẹ lóde wọ́n lè máa ta yín lọ́fà ránṣẹ́ àmọ́ kọjú sí mi kọjú sí ọba àwọn ọkùnrin ṣe máa jà wọ́n lè lè dà wò àgbà pé ní òlu làwọn olùgbọ́ sí gbàdá yín wà lóde tó máa ta yín lọ́fà ránṣẹ́ àdúgbò sì tọ́ sẹ́yìn ògiri sẹ́yìn rò pé ìṣọ̀kan bẹ láàrin àwọn alùpùpù dáadáa ni kẹ́là òsì sọ̀kan láàrin wọn ẹ̀yọ́ ọmọ rò pé wọ́n jọjọ́ kankan náà ni kàdírí àtijọ́ ní àjọ ń jókòó papọ̀ àwọn tó yẹ pé wọ́n máa ń sòkòjọ́ kẹta péré wọ́n ń jókòó pẹ̀lú àwọn ọjọ́ kẹta àtijọ́ kẹjọ àtogójì ọjọ́ fẹ́ẹ́rí pé ìyàtọ̀ ti wà bí òsínú tàwọn eléyìí wà limited àwọn eléyìí unlimited tí wọ́n bá jọ rí pé wọ́n lè kópa pọ̀ ẹ má rò pé wọ́n fẹ́ràn ara wọn ọlọ́ọ̀ni wọ́n fẹ́ràn ara wọn o ìjà tí ń bẹ láàrin wọn lé ẹ̀yẹ́ máa rò pé wọ́n jọ kan ọlọ́ni yẹlẹyẹlẹ lọ́kàn wọn wà ìdí tó sì fi jẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé kò ní làákàyè tó bá fẹ́ bá àwọn alùsùn náà jà wọ́n lè kọjú sí wọn pé ọyẹ jáde àmọ́ wọ́n máa bo wọn rántí gbogbo àwọn sáǹpù tí ọ̀sẹ̀lẹ̀ wọ́n máa mú orí àṣẹ wọ́n lè sọ pé alùsùn náà kan dájọ́ mọ́bí kan orí káwọn èèyàn mẹ́sìn lọ ẹ̀sìn wọn ló ṣe bí wọ́n wọ bífa lẹ́yìn ó ti wà bífa lọ́lọ́ ti tẹ̀ wá sí ẹ̀sìn wọn lè fẹ́ lẹ́fún wọn láti jẹ́ nàní ẹgbọ́rọ̀ ìgbà tí wọ́n gbọ́n tó ń sọ̀rọ̀ èyí ti sọ pé àwọn kan fẹ́ ṣe wà bífa bídíà ti tọ̀rí pọ̀ alùsùn náà ni wọ́n máa ṣe àwọn wọn tí ọ̀gbọ́n kéwọ́n sọ pé kí lẹ́tọ́ fẹ́ kálùsùn náà ṣe bí alùsùn náà máa jà bídíà lógun ni lógun wọ́n wọn á sọ pé wọn ò dé wọn sinú ẹsìn wọn náà tó wá ké bídà alẹ́ fi sinú sẹ́sìn náà ń sin àbẹ́ ẹsẹ̀ nìyẹn náà àwọn ò ní sọ̀rọ̀ jà táwọn arúgbó bá gbọ́ ẹ̀ẹ́ wàá láwọn ọmọ ti kọ́ bá wọn ní ẹgbẹ́ sí lọ́mọ kí ló ń ṣe kí ló ń ṣe tó fi sí lọ. di eléyìí báyìí ẹ má ka gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda tí máa ń tẹnu àwọn èèyàn tí ò yẹn wá ẹ má kà fún un tẹ̀síṣẹ́ bá kà á fún nítorí fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà ni wọ́n máa ṣẹlẹ̀ ẹ̀ẹ́dì pẹ̀lú ilé àwọn kan dànù ẹ̀ẹ́dì pẹ̀lú kílòsì kílòsì ilé ìjẹba ẹ wá wá dúró àwọn sọ̀hábà ńláńláńláńláńlá táwọn ọ̀sẹ̀ bọ́ fẹ́ kánàbí èlé ẹ lọ́kùn tani sọ̀hábà náà tó kéré ẹ mú wa sọ̀hábà yọ̀ kan tó kéré tani nù sọ̀hábà náà tó kéré tó kéré ọ̀lọ́lá kò sí gbogbo sọ̀hábà lẹ́ni gíga gbogbo sọ̀hábà lẹ́ni pàtàkì torí bẹ́lẹ̀ yìí ẹ má gba àwọn àṣetọ́ni láyè ṣetọ́ni tí máa fẹ́ da àárín àwọn tí wọ́n fẹ̀sìn òdodo rú ẹ má ráyè láàrin ẹ̀yin tẹ́ bá wá já síwájú àwọn ẹni tí àwọn dàbí ẹni tí ò rí jáde lọ títì tí wọ́n sì máa fẹ́ káwọn gbọ́rọ̀ lọ gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ má lè wọ́n ẹ má lè wọ́n torí pé àwọn náà ní ìpìlẹ̀ gbogbo ẹ̀sìn táwọn èèyàn bá fẹ́ ṣe àwọn ní máa kọ́kọ́ tẹ́lẹ̀ orí rẹ̀ làwọn mí ọ̀wá bà wọ́n á máa fáwọn lọ́la ètò ẹ̀sìn gbogbo ẹ̀ tó bá dé lẹ́yìn wọn kò ní ní. irú ni ọlọ́run bá ti sọ pé لا يدوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسن ẹni tí wọ́n pé ọ̀nàwó rẹ̀ tẹ́lẹ̀ kátó rí mọ́kàgbà ó tún náà ní rẹ̀ sójú ọ̀hán lọ wọn ò lè dọ́gba wọlé tó ṣe pé lẹ́yìn ìgbàdá ti ní ìṣẹ́gun lórí àwọn kèfèrí Mẹ́kà lòún ṣẹ̀ṣẹ̀ ń náwó náírà wọn àìjọba láéláé àwọn tí yẹ àwọn ti lọ́wọ́ ti lọ́rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo afẹ́kọ́ ẹ̀sìn wa afẹ́kọ́ ẹ̀sìn wa tẹ́lẹ̀ òyìn àkọ́kọ́ táwọn bá ń kọ́ gbárù kùkù fún wọn sáà àgbéga tọ́lọ̀ ó ṣe fún wa ẹni tó bá dé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọmọ ilé yé máa sọ owó nìkan làgbéga sọ̀rọ̀ ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ kúrú ìrònú tí wọn máa ń sọ̀rọ̀ àgbéga owó náà ni wọn sáájú tẹ́lẹ̀ wọn fọ lówó di ìdánilẹ́kọ̀ọ́ gbàdé ti pọ gbàdé ìwọ ọsanwó wọn sì máa sanwó fún ọ. tọ ẹjẹ fún lápèjú rẹ ìsìn wọ ọ ń kàdánilẹ́kọ̀ọ́ fún láti gbà sí ọgbọrọ èèyàn sí ká fún ọ wá di lọ́la àwọn èèyàn kan wá jáde táwọn ti kàdánilẹ́kọ̀ọ́ fún rárá nù gbèsè ayò ó wá lé gbajúgbajà nínú rẹ̀ ó jẹ́ ẹni tó fáwọn là ń bẹ́ńbẹ́ so ṣé kí wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ bọ́ ni Abdulsalam wà uh, bọ́ ni Idris wà uh, Khalid ńkọ́ ah, wọn ò rí wa àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn yóò sì jókòó yóò sì jáde ẹ̀wù síwájú pé bóyá wọn ò sí rọ ó sì lè dìde kó tó nígbà tó ń gan lọ bí àlọ́ àlá láì jẹ́ pálọ̀ àlá rẹ̀ já kíkẹ́ ní bá a rí kódà ẹ̀gbọ́n máa wò pé bóyá owó ní látẹ́gùn ń fi ni yóò ní sì tura rẹ̀ lọ́mọ gbogbo àwọn tí wọ́n kà fún un yóò sàmọ̀ gbọ́tọ̀ ń kópa pé ọ̀rọ̀ tá a sọ nípa àwọn èèyàn tí a ní ọ̀yẹ̀ká fún ní àmójútó pàtàkì ẹ̀rí pé mójútó fẹ́ẹ̀sì má bọ̀ wá lọ́la ẹ̀yin ẹ̀yin náà ẹ̀rí pé ṣe kí ni o fẹ́ẹ̀sì. ìbànújẹ́ ọmọ wa jẹ́ ti àwọn ẹni tó fẹ́ àfihàn sẹ́ẹ́ pé ń bo lẹ́yìn wà gbà tá a wà lọ́sàn-án ń bo lẹ́ wà gbà tá a wà láàárọ̀ ń bo lẹ́ wà gbà táwọn ẹrú ọlọ́run yìí táwọn fojú wẹ́ rẹ̀ tí bàbá wọn gan tó ló ń pọ̀ wọn lọ́mọ tó ló ń lé wọn lé tí ìyàwó rẹ̀ pé ẹ lọ́tà ti kó lé pé mi ní ọ̀fọ́ ọmọ tí wò kúlẹ̀ ọmọ tí wọ́n àmọ́ rẹ̀yìn ó ti wá di pé ó ti gbalé ó ti gboko báyìí ẹni ọ̀gá sẹ̀sì gidi gan ni òní rí ìlú gbé má gbàná làwọn náà wá yọrùn wípé ẹja wọn náà dára pọ̀ wọ́n lè dọ́gba àgbéga ọmọ báwọn ẹni tí àwọn ti forí sí kọrùn sí láti kìlọ̀ títí láéláé ẹ̀yẹ wá dì mú gbàdó ti jẹ́ pé wọ́n máa sábà pé lágbájá ńkọ́ tàbẹ̀dó ńkọ́ dóòlà tá a ní kó ṣe kinní kan báyìí kọ́ títí láéláé láwùjọ wọn ní fi àbùkù lọ́rú àwọn tó ń dákọ̀ wọn gbogbo yóò mọ̀ pé à ah, nígbà lọ́dọ̀ bàbá lágbájá tó rà gbọ́ tó máa dákọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó náà kẹ́sì fún ọ̀rọ̀ yìí ọ̀dọ́ ni ẹja kò lọ ẹ̀yìn ká yìí dojú sùn àwọn ni ẹja tí wọ́n bá wọn yanjú ẹ̀ báwọn yẹn ṣe máa dẹni pàtàkì láwùjọ ẹni tó ń wá nágaru rẹ̀ ọwọ́ rẹ̀ wá níbà nítorí pé ńgbà tẹ́yìn fojú wíwá rẹ̀ ń bọ̀ lọ́wọ́ kò sí nǹkan kan ju wípé ń wo fíìmù lọ́wọ́ yìí ó sì mọ bọ́ọ̀lù máa tọ́ wà lónìí gbogbo ẹ̀wọ̀n kọ́ọ̀lẹ̀ wọ́n ń tẹ̀lé ni akramakumullah bọ́lá ti ṣe gbé àwọn Abubakar ní Siddiq radiyallahu anhu gaani Umar radiyallahu anhu Uthman Ali àti gbogbo àwọn sàhábà tá à ń gbó kọ́ wọn lónìí kìí ṣe kí nǹkan kan wọn ní sísọ àbá mi náà ni ṣùgbọ́n àwọn afárajìn afáraṣe tí wọ́n ṣe ni wọ́n ṣe yàtọ̀ láàrin gbogbo sàhábà torí ẹ̀ tọ́mẹ́tì kẹ́nìkan kan wá bẹ́ẹ̀ ní bìjẹ́ wájú yín ààrẹ dì láti lé ẹni bọ́dì tó fẹ́ tẹ̀sí tó bá ń sì ní èèyàn tálákà làánà ẹ àwa ń sọ pé torí káwọn ẹni bí ẹni tálẹ́ ẹni bí ẹni orí méjì ní dọ́rùn ẹ̀ àbí kí ló ń sọ tí ó dùn ókè tí gbẹ̀gbọ́n wọ ọmọ fi gún fẹ̀rẹ̀ òní yàgbẹ́ àbí ìtọ̀ rẹ sì ṣe é mu bíi mílíkì kúrò ló sábìá níbi ẹni àbí ọ̀kọ́lọ́ máa so tó tún máa sá fúnra rẹ pẹ́pẹ́ òun náà máa yọ káàdì àbí èèyàn máa sá fún so rẹ ìyẹn sá torí di eléyìí ẹ má lé àwọn ẹni tẹ́ ẹ bá rí kí wọ́n gbẹ̀sìn ọlọ́wọ́n bá o ẹ má lé wọn o ẹ túbọ̀ máa fà wọn mọ́ra torí pé èèyàn kan padà di méjì méjì ó padà di mẹ́ta mẹ́ta ó padà di mẹ́rin àwọn ẹni tí wọ́n sì máa fẹ́ kẹ́ lé dànù àwọn gan ni máa dúpẹ́ sí ọlọ́run lódodo tó láwọn láyé kan tí ò ní jẹ́ wọ́n lè wá lásìkò tẹ́ bá ní wọ́n wá wọn láyé kan tí ó jẹ́ kí n tẹ́ ẹni kí wọ́n máa mójútó ọ̀rá rè tó ọwọ́ wọn bá ń tí wọ́n ṣe tí wọ́n fi jẹun wọ́n rí tẹ́lá wá ní àsìkò tó kù kíṣe tí wọ́n náà bá gbọ́wọ́ wọn lò ẹ máa mójútó nǹkan báyìí tìdúró tìdúró sì fi máa ṣe ẹni tó sì ní kí wọ́n lé wọn dànù láàrin oṣù kan kò lè bá yín ṣe táwọn eléyìí ṣe láàrin ìṣẹ́jú márùn lóòlẹ̀ ṣiṣẹ́ wá fẹ́ lọ wájú tẹ́ bá lé àwọn ẹni tó fẹ́ ṣiṣẹ́ fẹ́ sìn ọ lọ kò lè lọ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá ti rí kọ́lọ̀ ń bùkún nípa owó wọ́n máa ń gbéra ga ni innal insana la yatgha wọ́n náà wúra rẹ bó ṣe rí nígbà tó ti lágbára láti ra machine owó ṣe máa tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbàtọ́ lágbára láti ra mọ́ṣíìnì kan tí wọ́n á jẹ́ pé kèsì mọ́ṣíìnì tó kúrú lọ rà gbàjáàjì ẹgbẹ́ kan ẹ̀ gbàjáàjì wọ́n bá jájà rẹ̀ ìwọ náà wúra rẹ̀ pé yẹ́s. from there o tún dẹni tó ra mọ́tò tí ìbá ti dẹni tó ní bẹ̀rù ọlọ tí ìbá ti rí pọ́ùn ní ìgbéraga máa bẹ̀rẹ̀ àwọn eléyìí ò ní kankan tó lè mú wọn sá fún tọlọ wọn ní nǹkan kan tó lè sọ wọn di onígbèraga àwọn fẹẹ tẹsí wọn fẹẹ tẹsí kí ló ń bàmí tá a fẹ mú nu ká lé wọn dànù kò sáǹfààní kankan olówó torí ìgbéraga kò jókòó ti ru wọn kò jókòó ti ru wọn tẹ bá fẹ́ olówó kò wábì kan ẹ ti ṣe special chair ẹ ti wá kó kọ wọn síbẹ̀ ẹ ti lẹ́ mọ́ àwọn abẹ́sìn káwọ́ ó ti máa pè wọ́n o àwọn ah, ti gbága ti sọ́tọ̀ o bàbá ẹ máa bọ wọn pọn ẹ pọn yín lé mbẹ o hmm, èmi náà ò ní gbà kẹ lọ bí àbùkù àbí òye lọ́nà àwọn máa bọ̀ ìṣe táwọn yẹn ti péjọ wọn ti péjọ wọn bá péjọ síbẹ̀ fún ni ó pè wá tó dára bá dé wọn fi mọ̀ pé èèyàn pàtàkì dé wọn á lè lọ wọ òkè kan tí gbogbo ó ṣe tí ó tí ó ta pàǹpà tí ò ní ṣe kábíyè bá fẹ́ jókòó tó dà gbogbo yóò fi wọn pé hmm, àfẹ́yìn náà innal insana láyé sọ̀rọ̀ àwọn pé súnà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá ó ní kí kálukú jókòó síbi táyé bá ti sẹ́kù ṣe ẹ́ ṣé bóòlù yẹn ṣe gbérú òfin jókòó láàrin àwọn àyọ̀ àná tòun tó wọn máa wò lu àbẹ tó bá gbéga tiẹ̀ sọ́tọ̀ yọ wà torí ìdílé yìí ẹ̀yin bo ni wọ́n ní ká jókòó tẹ́yìn òjókòó kí ni ó ṣe wá bàbá jókòó ń bò irọ́ láti torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ lé ẹni tí kò ní nítorí pé kò ní kí wọ́n fàyè gbẹni tó ní nítorí ní nítorí ẹ̀ ń kó bẹ́ẹ̀ sìn ọlọ́run ẹ jẹ́ yíká lóko gbogbo wa ń kọ́ àjọ̀dọ̀ gbà ní. torí ẹ lẹ́yìn náà tún débi mẹ́tíláṣí náà tó bá dé mẹ́tíláṣí àwọn ẹrú ọlọ́run kan ti dé tipẹ́tipẹ́ kálukú sì máa dúró lágbọ̀n wájú ẹnìkan á délé kọ́mà so àwọn ni eh, ẹ̀yẹ bọ́ sẹ́yìn fún bàbá bàbá ẹ̀ wò bàbá tó bá dé ibi káyọ̀ bá sẹ́kù sí ni kò dúró rọ́bì ìṣẹ̀lẹ̀ àsọpọ̀ ẹni tó bá kọ́ dédì nǹkan kò lọ́lẹ́tọ̀ sí jù ẹni wọ́n bá kọ́ dédì nǹkan kò lọ́lẹ́tọ̀ sí jù bẹ́ẹ̀ náà ni ẹnìkan dé ní ìsìn ẹwà àtìgbà tẹ́yìn ti wá ń jókòó ẹnìkan dé ní ìsìn wọn á fẹ́ ọ wá rí àmọ́ ẹ̀kọ́ ẹ̀fọ́ wọ́n ń wọ́ ẹ̀sùn ti ẹ̀sùn ti látòrí ẹ̀mẹ́ta bọ́ ẹ̀bọ́yìn ẹ̀mẹ́ta bí ẹ̀ náà bọ́yìn àkílódé sẹ́yìn ọba lè sọ̀rọ̀ àwọn ti tẹ bíréèkì rẹ̀ pé kílódé tí wọ́n fi máa bọ́yìn ẹ ọ yẹ kí ààyè èèyàn mẹ́fà sọ̀tún kó gbòfò èèyàn mẹ́fà tó sì kó gbòfò káwọn wá jókòó mẹ́ àwọn ta ni ó jókòó tiẹ̀ tàǹjẹ̀nu tàǹjẹ̀nu lẹ wá ni ọkọ̀ ẹ̀bọ́n wá tuntun kẹ́ jókòó lẹ́yìn náà ìṣẹ̀lẹ̀ gbé wọn dìde kílódé gbé wọn dìde sí ẹni tó lọ́rọ̀ ọlọ́ngbọ́n ló ti tètè dé náà níta ìgbà sẹ́kù sí ni kẹ́yìn ojú tó torí di eléyìí ẹjọ́ gbìyànjú láti má gbọ́ etí ṣètọ́nì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ń wí nípa pé kámẹ́sì bá láì nítò wọ́n bá wọn jókòó wọ́n mẹ́jẹ nǹkan kan dà á pọ̀ pẹ̀lú wọn àbò ni o nínú àdúrà nàbì Muhammad sallallahu alaihi wasallam ní máa bẹ lọ́rùn pé kọ́ lọ́wọ́ bó fún un nífẹ̀ẹ́ àwọn aláìní ní kó jẹ́ kó wọn máa nífẹ̀ẹ́ àwọn aláìní àdúrà ńlá ni nítorí ta lọ́pọ̀ dùnú aláì tó lówó ni àbáwọn aláìní àwọn aláìní ọ̀pọ̀lọpọ̀ táwa ń pè lólówó gan aláìní mà ni wọn abẹ́rẹ́ màbẹ́ tẹ́ ẹ máa tún máa mẹ́sìkì. mẹ́sìkì ni lówó kìí ṣe pé kò ṣùgbọ́n owó tó ní ó lè tó ná ó lè tó fi bọ́ra rẹ̀ fún bí oṣù mẹ́fà lápèjúwe kò lè tó bọ́ra rẹ̀ fún dídí ọdún kan. ẹnikẹ́ tó pọ̀ jù nínú àwọn èèyàn fẹ́ ṣe rí nù wọn à ní agbára tẹ́lẹ̀ fi bọ́ra wọn fún dídí ọdún kan àmọ́ inṣàlá inṣàlá fúngbà púpọ̀ wọ́n lè máa rún jẹjẹ láì pé kẹ́nìkan ràn wọ́n lọ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó ṣe ṣe wọ́n wà nínú àwọn ẹni táwọn awò lólówó ẹni tó pẹ́ láì ní ṣùgbọ́n ti rí rẹ̀ tó bò kò ní jẹ́ kéèyàn dà mọ́ olóòní wá tàtà yorùbá máa dáhùn pé ààyò ṣùgbọ́n ibi ọ̀pá wa sọ̀rọ̀ mi skin yẹn kò yóò torí kò ní garanti tó lè jẹ́ fún odidi ọdún lápèjì rẹ̀ ṣùgbọ́n bí ọ̀pá ọwọ́ wọn bá tó ní wọ́n mọ̀ sí ìzẹ̀ wọ́n mọ̀ sí ìzẹ̀ oúnjẹ tó yẹ pé kò tó yẹ jẹ ní ìjókòó ẹyọ kan ó lè jẹ lórí ẹ̀mẹ́ta jẹ́ta fún ma gbé níró ẹ gbọ́dọ̀ lé ẹnìkan kán náà ní tọ́fẹ́ sí náà ẹ má lè ẹni tí ló bá ń bí òun lọ́mọ tí ń bí òun àwọn kan ní sọ pé kọ́ lọ kú sígbó ni tó bá tún kú sígbó àmọ́ owó kù rẹ̀ pa wàá lòdì púpọ̀ ilé ìjẹ́bù ti jẹ́ àdìsí tó tẹ̀lé léyìí òun náà ń sọ fún wa nì nípa tó tún jẹ nílé yìí òun náà wà látọ̀dọ̀ Abu Ubayrah Ubayrah ọ̀yà tó ti Hurayrah Abu Ubayrah orúkọ rẹ̀ ń jẹ́ A'id ibn Amr al-Muzani wọn bẹ lọ àwọn ẹni tí wọn fi àtìlẹ́yìn wọn hàn sanabi Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ igi ní ọdún tí wọn ti sulhul Hudaybiyah sanabi sallallahu alayhi wa sallam tí ọba ti jà wá nǹkan àjà tó ní àjò lásán máa fi dáàbò bo ara rẹ̀ lórí ìrìn àjò rẹ̀ o ànábì òmù lọ́dún bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ máa ń ká ìjà náà náà kí lọ́ọ́ ní àjò máa mú lọ ìdà ní ayé john tó ní ní àjò bá ń rìnrìn àjò yóò mú dà lọ láti dáàbò bora rẹ̀ ní ìjọba tí wọ́n gbà máa mú lọ bí. náà ẹ sọ̀rọ̀ náà kò sí nǹkan kan. nínú ìjọba àti wàá gbà pé ká máa mú rìn àìbá mú. náà wọ́n ní ọmọ ẹ̀sán pákà nì ọba bọ́tọ́ tí ó lu ọ̀pá ọkọ̀rọ̀ àfun lọ́rùn rẹ̀ mo pé yé gbogbo olúlé ayé wọn láwọn òfin ó sì dáàbò mi tó ti pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà kì í ṣe pé abẹ́ tọ́lọ̀ wọn ti mú jáde. àwọn orílẹ̀-èdè kan wà tá a sọ pé tó máa ń travel báyà pẹ̀lú mọ́tò rẹ̀ sọ àwọn gbà fún ọ ipò lè gbé ìbọn lọ́wọ́ sórí àìbá mà ìṣe yẹn ìṣe fún àbíjà ni lọ́fẹ̀ẹ́ gbégi dínà rẹ̀ tó fi rọ́nà lọ tó fi wá di nítorí pàǹtútù láì ṣe wàhálà tó kù láìpẹ́ nìkan àwọ̀ síbi kó lè kó lè abọ́ ọmọkùnrin ó lè gbé ìbọn tiẹ̀ náà lọ́wọ́. ìṣọba ní àwọn fúlàní kan dáná àwọn fúlàní wọ́n sì kó kun àti kóńdó lọ́wọ́ àtàdá àtìgbọ́n sakabula so látàrí ìgbà tí wọ́n gbé lọ tó ń jẹ́ pé yóò máa pọná lẹ́nu ni ìgbà tí ò dúró gbẹ́jọ́ yéé ti máa ṣe ń gan o ìgbà tó kí ọ náà ni wọ́n á káw fà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìgbà tí ẹnìkan bá gbọ́ ọ ṣé ẹni tó gbé kùmọ̀ ló túlẹ̀ àbí òní túlẹ̀ àwọn níta ní ìjọba péré lójú ọdẹ apààyàn yìí ti pé wọn náà kò máa wá yẹn ká pé gbórí ẹ wa kò wọn náà gbọ́rọ̀ ẹ wa àà wọ́n àti ìdípa pa yẹn lọ́wọ́ náà. irú ẹni tí ń dínà tó bá ti gbọ́ rírò bẹ́ẹ̀ láì mọ ibi títí ń bọ̀ wọ́n ti kángára ara wọn kó lọ́ra bí wọ́n ní kó wọ́n ti kó ìrọ̀rùn lẹ́kọ̀ọ́ wọn àfi bí màálù. bẹ́ẹ̀ náà ni ẹranko abìjà kan ló dínà látàrí kẹ́yìn ní nǹkan àjà kan lọ tẹ́ bá gbé fún gbogbo èèyàn lọ lálàáfíà ni àwọn orílẹ̀-èdè míì wà láyé ìsìn náà wọ́n ní tí ìbọn rẹ bá ní láńsẹ̀nsì àwọn gbà kó gbé e torí náà dùtẹ̀ rí hàn wọ́n máa kún fẹ́ wu máa kún fẹ́ wu gbà mí. tọ́ ibo ni wọ́n làwọn gbà àfi tí wọ́n máa ń tíráàlù pẹ̀lú ìyàwó rẹ̀ àbẹ́lò mi inú àmọ̀lẹ́bí rẹ̀ lòlògbé lọ. gbogbo àwọn òfin yẹn wà níwọ̀ Amẹ́ríkà kankan. so akọ́rọ̀kọ́mọ̀lá gbàtà nàbì sallallahu alaihi wasallam ti ń bọ̀ wá láti wá sí hajj yẹn láti wá sí umrah yẹn nǹkan ìjà tọkàn mú lọ́wọ́ nǹkan ìjà arìnrìnàjò àwọn náà ti ní ayé jahiliya àtìgbà tí islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn títí dòní wípé ìdá náà ní nǹkan ìjà arìnrìnàjò ti máa ń lọ láti dáàbò bora wọ́n ti sallallahu alaihi wasallam tó adé Mẹ́kà àtúntò Du'arana níbi tó fẹ́ gbé ihram àwọn kèfèrí ní ọ̀padà ni wọ́n sàfẹ́ fi agbára wọn tí wọ́n ní wọ́n fẹ́ lò ńlòkulò kéèyàn wá láti odidi Mẹ́kà sí Mẹ́dínà kí màá ṣe ìrìn ẹsẹ̀ ìrìn ràkúnmí wọ́n á ní wọ́n padà ní àgbà tó tẹ̀sí ọmúra yẹn ẹ padà lọ́dún tí ń bọ̀ kótó di pé wọ́n débi àlọ́ ikọ̀ yìí àwọn tètè rí ọ̀rọ̀ yẹn wa sáré bá ti gbó kọ rẹ̀ pé ọ̀rọ̀ eléyìí ọ̀fẹ́ lè ẹni tó bá gbó kọ rẹ̀ kó kọ rẹ̀ ìrọ̀rùn ìrọ̀rùn lọ́gádé ànábi rẹ̀ ní ìrọ̀rùn lè ṣẹlẹ̀ irú wọn náà sì ní ìrọ̀rùn ṣẹlẹ̀ gbọ́dọ̀ wọn. ìgbà ibi tí wọ́n ti rán ìránṣẹ́ síra wọn wọ́n ṣẹlẹ̀ pé láàrin kan ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ibn Affan lọ bá wọn kọ́ bá wọn sọ̀rọ̀ Usman tó yẹ ni Usman ọba dé ma ìlú ọba ti gba gbogbo àwọn àwọn mùsùlùmí pé àwọn kèfèrí mà ti pa Usman ibn Affan radiyallahu anhu gbàtà náà bisọ̀ lọ́wọ́ àdìsẹ́lá náà rí kó tó dépò dé anáàgbà tẹ́wọ́ kíkà lókun náà wà fi àtìlẹ́yìn pé mo gba ẹ̀jẹ̀ agbáwọn jà náà pé nǹkan tó mú lọ́wọ́ nǹkan ìjà ni tó ṣe pé kò tí ó sí arìnrìnàjò máa mú lọ́lọ́ ọ̀dà tí ọba dé nǹkan ní àwọn náà ní gbọ̀ngbà náà kí ni wọn bá dún wá wọn bá gbé àwọn ọkọ àwọn wá wọn bá sì gbìyànjú láti jáde tó ṣe pé gbogbo àwọn nǹkan ìjà yìí kìkan túmọ̀ wọn kò lọ́wọ́ ìtajà nílò bíi nìpé ńgbà tí ó ti wá tẹ́lẹ̀ wípé ànábì ti ní gbogbo ẹni tó bá gbà àbátìjà wa o ikú àjà àwọn kẹsìrì yìí lógun tí wọn bá fi lè tó Usman ibn Affan sílẹ̀ Abu Hurayra tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀bẹ nínú àwọn tó fi àtìlẹ́yìn wọn hàn sánà sallallahu alaihi wasallam tó bá dìjà máa jà wọ́n máa ń sọ̀rọ̀ nígbà yìí. kí ló kọ́ tó máa ń pè wọ́n nù lọ́lọ́. ahàlù bẹ́yì àti rìbùwà ó kọ́ tó máa ń pè wọ́n nù. pé máa yà ṣe sí mhm. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yẹtí ń bá sọ̀rọ̀ lọ yorùbá sọ. àwọn àdàdí ti dà wọ́n máa bọ̀ bí orí ẹran omi ọkọ̀ náà ayé àwọn olùlọ́lọ́ ti sọ bẹ́ẹ̀ náà ẹ̀ka ẹ̀kẹ́tẹ́kẹ́ mi nígbà yẹn parí ẹ̀ níṣẹ́ ẹ̀ ń bá òun yẹn sọ́ra pé à lọ́kọ́tọ̀ òbí ọ̀gbá òní o ń bọ̀ ayé àlẹ́ rẹ̀ mú wa lọ́kọ́ ìbẹ̀rẹ̀ lágbó àgbọ̀ parí. wọ́n sì ní tẹ́ ẹ̀ bá ń sọ̀rọ̀ tọkàn hàn tọkàn hàn náà tọ́ bàtírù gba bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí mi ní لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة àwọn eléyìí ti tó ọlọ́run ti yọ ọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ìmọ̀ àti gbogbo wọn ń fi àtìlẹ́yìn wọn hàn lábẹ́ bòjì pé bọ́ba lè dìjà kó di ajá ọlọ́run yọ ọ́nú sí wọn. tẹ ara àwọn sàhábà tó wà mẹ́jọ ipò wọn ga kọjá bìkíáfù wọn máa ń kọ́ ni ahàlú bẹ́ẹ̀ àti rìdwàn ahàlú bẹ́ẹ̀ àti rìdwàn. Abu Huraira yìí ó ń bẹ nínú wọn. yẹ́sẹ̀ tí wọ́n àìkọ́ yá ẹ wá fàtìlẹ́yìn hàn lọ́wọ́ akpé gbẹ̀ngbọ̀n àmọ́ akpé pẹ̀lú ànsẹ̀ kí tí wọ́n ti parí àbí wọ́n ti parí ọlọ́mọdé akú bọ́ọ̀jà bọ́ọ̀jà òkú náà níjọ òkú jọ tó bá kú lọ́lá tó. tọ́ bàbá yìí. أن أبا سفيان أن أبو سفيان أتى وصهيب أتى على سلمان وصهيب وبلال في نفر فقال أبو سفيان وأسد عوية قد ديت وقبض ولجمع وعلوم nínú wọn láti rí suhaib arromi salman alfarisi bilal alhabashi gbogbo ètò lágbára ọ̀hálù àti kàdéèsì ní ìtòwájú wọn tún tún mú wa ní. àwọn èèyàn yóò wá sọ wípé ma akadà tuyókù wọ̀hí min àdúgbò lẹ́hìn ma akadà ha ìdánlọ́ọ̀. kò sí mú ọ̀sẹ̀ ọlọ́ọ̀dáre tó lára bàbá yìí torí àbúrò fi hàn ètò ìdè mùsùlùmí bì kálukú sì máa ń tó dẹ́wò tó àwọn sọ bẹ́ẹ̀ pàtó bẹ́ẹ̀ Abubakar radiyallahu anhu ló ń bá sọ fún wa pé ataquluna hadha li shaykh Quraysh wa sayyidihim ṣé ọ̀gá àtàṣíwájú àwọn ọkùnrin ìṣìlẹ̀ ń sọrú ọ̀rọ̀ báyìí sí ikú ti ẹni tó ti ká bẹ́ lórí dànù ti pẹ́ gbogbo jihadi sáǹsì táàmúrú ilé ká pa kí ló ń bá tó dẹ́sù. ok abẹnugẹ́ náà ọkùnrin ìṣìlẹ̀ ń sọ bẹ́ẹ̀ kò sí gba ìsìláàmù o Abubakar fi sọ báyìí o tọ́ Abubakar lọ́ba lọ́ba nàbì sallallahu alaihi wasallam ó sì fún anabi lérò nípa ń tẹ́sẹ̀lẹ̀ anabi lè wá Abubakar la alẹ́ka ọ̀rọ̀ bọ̀bẹ̀ dọ́rùn ó sì ti kọ́lẹ́kọ́ ti dáhùn bí àwọn sọ̀hábà yẹn nígbà tí wọ́n ti gba ìdáhùn náà ti pèsè kálẹ̀ dáhùn tọ́lọ́ ọ̀rọ̀ táwọn náà sọ ọ̀rọ̀ ni ọ̀wá ń gbà ń padà ike sọ lórí àtàbẹnugan náà kúrẹ́sì orí irọ́ wo lónìí ẹnu rẹ̀ wo lọ́gàn ẹ̀ ń pè lábẹ́nu gan. islam ló bẹ dá níyẹjọ́ tí o bá ti sí islam ẹni àbùkù lọ́pọ̀lọpọ̀ ọ̀dà islam ló máa ń ra yìí fún yàn. tọ́ قال أبو بكر رضي الله عنه إنه ليس سبعي tọ́gà aṣíwájú àwọn Quraysh wọ́n bá nàbí sọ̀rọ̀ láti làlámì ni ó ti dánú tí èsì kan ti dánú bí àwọn sàhábà yẹn tí lórí ọ̀rọ̀ ọ̀ká káfíìrì náà ló ń tún gba náà jẹ èèyàn tó ti gba ìta àwọn sọ pé wọ́n ti lè máa sọ báyìí wọn ọmọ bẹ́ẹ̀ ti dánú bí àwọn ọ̀dọ́n lẹ́yìn kúntà àgùbọ̀ tẹ́mu lọ́kọ̀ àgùbọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ti dánú bí wọn màdájú kò ti dánú bí Allah olúwa rẹ̀ <coughs> torí ẹni ọlọ́run sọ̀rọ̀ sẹ̀ ẹni ọlọ́run táwọn kà fún tó o bá sẹ̀ ọ̀sẹ̀ lọ tàbí sì ń fa yọ̀pá mi. wọ́n ti ń tó fi ọjọ́ mọ́ kankan yóò bá lẹ́nu. kò sí ní tí ó sì oògùn yìí náà sá ní sáá ó lè ṣe mẹ́ẹ̀ẹ́dógún fún ọ tó ń ta ìjólógún rẹ̀ àwọn pé ọkàn gbọ́wọ́ lọ́gbà bẹ́lọ̀ ọlọ́ ìní mọ̀gbọ́nọ́mú pàǹtàkẹ́yì wọlọ́ wọ́n ti ṣe àbòsí sí mi ò bá ń fi àbòsí ìjẹni tó ṣe sí mi ó lè jàjà bọ́ńbẹ̀ láéláé ọwọ́ ọ̀rọ̀ tó sọ ó lè jàjà bọ́ńbẹ̀ láéláé ìṣẹ́jú àníkè kíkálukú kọ́mẹ̀sì tó fi lẹ́tọ̀ọ́ sí yá kọ́mẹ́sì tí yóò fi jẹ́ nítorí pé ìyá mẹ́jẹ ní ìyá mẹ́jẹ ní orin àti wákàtí ẹ̀ bá ń dá kí òkú kọ́mẹ́jẹ yín àti ẹ̀ bá fẹ́ jí àsánsàn yóò tún máa dá wákàtí náà máa mú tíì sí. ẹnjẹ́ bá fẹ́ kí yọ jẹun yóò ti sẹ́ kí yọ fi ní jẹun. tọ́ wọ́n Abubakar ọtí dánú bí wọn lọ́lá dánú bí wọn lọ́lá dánú bí. abakari ọsẹ mẹlíkà ọsẹ méjì lọba tó gbọ. tọ́ sẹ́yìn kó tó wá káwọn bàbá bàbá yorùbá ní káwọn sọ pé ẹni wọn ọbẹ lórí wọn ṣe ọlọ́mọ sọ̀rọ̀ gbèjà. ìyẹn lóye kí ni wọ́n wí ọlọ́mọ sọ̀rọ̀ gbèjà. ìwọ́n náà ló wù pé kó sọ̀rọ̀ ọdún kékeré dì sí. ìjọba ti wọ ọlọ́run ó di mùsùlùmí ni wọ́n máa pa ẹ̀mí yín ẹrù kan sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gidi wo lọ́wọ́ àmì ilé kọ́ mọ́ lè sọ fún káfíìrì kí káfíìrì yan gba Islam kó lè bá a sórí rẹ̀ eléyìí jẹ́ báwọn lọ́wọ́ bá wọn tó bá ti dánú bí wọ́n olúwa ẹlẹ́dàá rẹ̀ lọ́ọ́ dánú bí o Abubakar bá lọ́ọ́ bá wọn kò sá gidi jàmá ńlọ bàtà nìkan náà ẹ̀ wọ́n mi ẹ̀ tuntun mi wò ṣé irú mi wá lọ máa bẹ̀rù ta ni ẹ̀sùn gbèrágà ta ni kò gbọdọ̀ sí náà. tọ́ abubakar balọba wọn ní ẹ̀yọ́ ọmọ ìyá mi ṣé mo ti bí mo ti dánú bí tẹ́lẹ̀ mi kàlùlá ó lọ dánú bí wa yàwó fèrè lọ́hùn lẹ́kẹ̀yà ákí ọlọ́wọ́ forí jìn àwọn ọmọ ìyá wa subhanallah àwọn náà ti fabricate ẹ̀ ẹgbẹ́ ni afẹ́ sun jẹ tẹ́lẹ̀ náà ló tún lọ́ọ́ fi kú para kí ló wí mo ní sẹ́ ẹ̀sẹ̀ yìí ni ẹ̀sẹ̀ ń pọ̀ ẹ̀yẹ gbé táìlì bí táà ń kọ́ sí i ayédèbí mọ̀lẹ́kà tó lọ ní kọ́ máa kọ́ nǹkan ni wọ́n máa fa ayọ̀ fún labala labala tẹ́mi náà mo ṣe léyìí tẹ́mi náà mo ṣe léyìí ọ̀dọ̀ ìyá tèmi gbogbo ẹ̀kọ́ ọlọ́mọdé àwọn ọmọ yáfe rẹ̀ lọ́kọ̀ọ̀kan ni wọ́n máa wá sanwó yíyáfe àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ subhanallah irú ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ sọ́ra níbi à ń jẹ haram ẹni bá sì rọ̀ lọ́rùn láti jẹ́ ẹni tó ṣe pé kò ní jẹ́ kí ìkùnsínú kan wáyé láàrin òun pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ nítorí ti dáa jù lọ. nítorí ti dáa jù nítorí kí sẹ́yìn ọba ti ní kùnsínú pẹ̀lú ẹni bọ́dì ẹ ti free ẹ ní wàhálà kọlọ wọn bá kó dé ká free. torí ẹgbẹ́ nìkan tó bá lọ ẹsẹ̀ o ẹsẹ̀ àlọ́ ti sọ pàṣẹ rẹ̀ lọ. ó gbọ́dọ̀ kẹ́kẹ́ sọ lọ́sàn-án ó dákun irú ẹsẹ̀ wo mọ̀ ẹnu ló gbé ohun tó náà bó tiẹ̀ sọ tẹ́lẹ̀ wọn ti forí jàn irú rẹ̀ náà sáwà tàbí lè sọ pé òun ní forí jẹ́ ọ àfi tó bá jẹ́wọ́ ọdún tó ṣe fún un wọn ò lè dágbà kankan sí báyìí báyìí báyìí báyìí nìkan tí mo ṣe fún wọn á ní í ṣe pẹ̀lú ìdájọ́ padà ń forí jàn wọn á ní í ṣe pẹ̀lú yìí kò sí dá padà sọ ara rẹ lọ́jọ́ iwájú òun forí jọ wàhálà kẹta eléyìí jẹ bí wọ́n ti ṣe parí àdéhìí tí a ní kí wọ́n gbà wá. torí ìdí ẹlẹ́yìí ẹjẹ́ á gbìyànjú tiwa náà láti jẹ́ ọjọ́ tó gbogbo ń tọ́ da là ẹtúndì náà sọ ti ọ̀dà kò sí tàbí ṣùgbọ́n a lè yà wá ya àwọn tí ọ̀dà torí kí ni àwọn ìṣe màláìkà ẹ̀dá tí ó máa ṣe lọ́n lóòrèkóòrè lọ́lọ́n dá wa sábà tí wàá mi léyìí àwọn àmọ́ lu àǹfààní eléyìí tí a bá ti mọ̀ nínú àwọn èèyàn tó la jẹun á gbìyànjú láti kàn látọrọ dáríjì lọ́dọ̀ rẹ̀ torí ká má bàbá bẹ́ẹ̀. àgbọ̀dọ̀ jẹ́ kí gbèrágó mú wa o máa lọ máa tọrọ dáríjì lọ́dọ̀ ta ni ó ṣe ní lọ́tọ̀ torí wọn náà bó ṣe mọ ọ̀rọ̀ tó mi tó sọ̀rọ̀ rẹ̀ láì dá ọmọ kọ́lọ̀ ní fi ọlẹ̀ tó ń bá ti lọ́ọ́ forí jọ ẹnu kọ́ bá ti dẹ́rù bí irú bẹ́ẹ̀ máa nìyí nínú gbèsè ayé rẹ̀ àmọ́ àwọn agbájúmọ̀dé kí ni gbàdú kí ni jẹ́bẹ̀ gánà ìrọ̀lá ilé ìjọba ti ṣe jẹ́ńbẹ̀ lágbẹ̀dù ẹni tá a bá rí pàṣẹ ìdásí ẹ̀dá lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọ́n rí fún wọn lẹ́yìn àyè irú rẹ̀ níjà gbẹ̀ndà kìyàmù tó torí de lẹ́yìn. a gbìyànjú láti lẹ́mìí dáríjì ẹni bá ti ṣẹ̀ wá tó bá ti ma ẹ̀bi rẹ̀ lẹ́bi tó sì jìnnà sí gbogbo nǹkan tó lè ba tèèyàn jẹ́ kò sí wàhálà o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ o adọ́lá ọ̀rọ̀ rẹ̀ dáa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ọ̀rọ̀ yìí rẹ̀ tó dára kó tó mọ̀ fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa wọ́n ràn lọ lórí àti máa fa àwọn nǹkan tá à ń gbọ́ sí wa o ọlọ́run bá túbọ̀ gbé súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam àgbà ó sì rẹ ó sì rẹ àdádálẹ̀ sílẹ̀ kó túbọ̀ jẹ́ kí ẹ̀sìn Islam kó túbọ̀ gbèrúgbé kó gbòòrò sí ní ìlú wa yìí pàtàkì jù àti ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tí ọwọ́ jẹ́ ètò yìí tó bá fẹ́ sí kọ́lá ìlera kó ṣàánú wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní tí obìnrin kan bá wà ó sì jẹ́ pé obìnrin yìí báyìí ó lóyún sínú ọkọ rẹ̀ wá kọ́ ní fún yẹ ìgbà wo obìnrin yóò fi ṣe ẹ̀dá lẹ́yìn tó kọ́kọ́ lé àbọ́kọ rẹ̀ kù títí bá ti bímọ ti parí ni àbí yóò sì máa jókòó lọ táwọn olóyún tó bá ti bímọ ẹ̀dá ti kíkọ́ lẹ̀ àti ìjókòó ti kú ó ti tán láti bímọ. Tolukọ́ náà sọ pé wà wùlá ìtòlù أجلهن an yada'na حملهن wọn aboyún ما àwọn obìnrin bàtà wọn ó jókòó dà lẹ́yìn kíkọ rẹ̀ iye ìgbà tí wọ́n jókòó dà lẹ́yìn kú ọkọ wọn wọn náà ní títí tí ọkọ bá wá kú tó fi ìyàwó lẹ̀ toyúntoyún kù ìgbà obìnrin yóò tó lè jáde ìgbà wọn yóò tó lè lọ lọ́kọ míì ó dìgbà tó bá tó bímọ o náà béèrè alákọ̀ọ́kọ́ yẹn. <laughs> wọ́n ní èèyàn ṣe sọ láti wò sí wọ́n wá fẹ́ sàn padà ní aago mẹ́sàn-án rọ̀ kò sì tí ì ṣe sọ láti bọ̀ ha àti sọ pé gbogbo ẹni tó máa ń ṣe sọ láti lóru tọ́lọ̀ mú gbàgbé àbí látàrí àárẹ̀ tí ò lè ṣe sọláàtì yẹn ọwọ afẹ san padà lẹ́yìn ìgbà tó rùn ti yọ ẹsìn mọ̀kọ́ ẹni tí wọ́n ṣe rákà mẹ́ta lóru mẹ́rin ní ọ̀sẹ̀ mi ẹni tí wọ́n ṣe márùn mẹ́fà ní ọ̀sẹ̀ mi ẹni tí wọ́n ṣe mẹ́jọ mẹ́rin ní ọ̀sẹ̀ ẹni tí wọ́n ṣe méje mẹ́jọ ní ọ̀sẹ̀ mi ẹni tí wọ́n ṣe mọ́kànlá kọ́ méjìlá ní ọ̀sẹ̀ mi wọ́n wá ní ìgbàjọ́ ìpínlẹ̀ yìí ò lè ṣe ìṣirò lóru ó ti fẹ́ ṣe sọ̀láàtò bọ̀hání àì ti sọ pé mẹ́ta tí máa ń ṣe lóru yẹn yóò di mẹ́rin ni tó lè fẹ́ kẹ́sí nínú ẹ̀yìn pẹ̀lú àníyàn wítìr àti àbọ̀hà rárá o ní máa mú kẹsàn wọnú ara wọn òun náà ní méjèèjì ọmọ jẹ̀rẹ̀ sí àbọ̀hání sí agbọ́ pé kìí ṣe gbèsè ṣùgbọ́n wípé nǹkan gbèsè ni gbèsè àti èkìí ṣe gbèsè wọnú ara wọn torí rẹ̀ nínú eléyìí wàá ṣe wípé lọ́tọ̀ wàá ṣe sọ́tò bọ̀há lọ́tọ̀ náà. Aleykum salaam. Ṣé a lè fẹ́ràn pẹ̀lú ẹni tó ṣàjọ aláàtì ìdílé kan náà? wọ́n ní ẹni tí a jọ jẹ́ ọmọ ìdílé kan náà àìsàn ọmọ bàbá kan náà àìsàn ọmọ ìyá kan náà ṣùgbọ́n ilé lọ́pàá wà pọ̀ wọ́n ní tí a lè fẹ́ra pẹ̀lú rẹ̀ nígbà tó wù mí tí ọlẹ́sẹ̀ mi náà sì wù dáadáa ẹ̀fẹ̀ ra kí ni tí ń tẹ́lẹ̀ bá ti rí i pé kò sínú àwọn ìkọ̀jẹ́ èèyàn kan nínú àwọn ìtọ́lọ̀ ṣe fífẹ́ wọn léwọ̀. ọlọ́ni حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم ورذائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما أولي أنا شو في الأول ليغو أنا يارا أنا ما و أو ما يا يارا مذيني بكرة àwọn àbúrò àbẹ̀gbọ́n bàbá wa àbúrò àbẹ̀gbọ́n ìyá wa. bákan náà àwọn ọmọbìnrin tó ṣe é pé ọmọ ìyá ni wọ́n jẹ́ sí wa látàrí kóbìnrin kan náà lọ́dọ̀ fún wa lọ́mú. èèwọ̀ ní ká fẹ́ràn àwọn eléyìí náà. bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tó yẹ kó àwọn ìyá ìyàwó wa ọlọ́fẹ́lá ìyàwó wọ́n ti pọ̀ gbádùn táwọn obìnrin kọ́ ayé yọbi ọmọ sọnù tó ń béèrè béèrè gbọ́dún kan bẹ̀ ó ní ẹjọ́ ọmọbìnrin tó lọ fẹ́ tí wọ́n lọ ti pé ń àròmọ́ amóhùn láì pègbè. ó ti wá débi pé tí ara náà bá tó pé ara tó mú o lẹ́yìn pápá yóò gbádùn mọ́ ọ̀fẹ́ yà fi ọmọ àdá sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ yà ìyàwó rẹ̀ àwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá ìyàwó rẹ̀ náà àwọn ọ̀fẹ́ wọn ọ̀rẹ́pẹ́ ọ̀fẹ́ àti òtúnfẹ́ àbúrò ọlọ́mọdé gbogbo náà àtàkàtà àtàkàtà tí ò gbọ́ tó tí ó bófin ọlọ́wọ́ bá mu tí wọ́n ní àwọn àti ìdìkan yarí o tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ kan náà fẹ́ ní kejì ẹ gbádùn ẹ gbádùn lábẹ́ òfin ọlọ́wọ́ ẹnìkan fele ẹnìkan fele yìí lẹ́yìn ìjẹba wọn àwọn tó lọ́nba ti ṣe fífẹ́ wọn ní ìwọ̀lẹ́ lòfẹ́ àmọ́ ẹlẹ́jọ́ malẹ́kan náà pápá malẹ́kan náà yorùbá lẹ́bù tẹ̀ rọ̀ fẹ́ràn níbẹ̀ lábẹ́ malẹ́kan náà ọ̀ bẹ̀rẹ̀ bó àti wọn hàn pé ẹ̀sìn kankan kan ra ọwọ́ kúbú ẹnu ṣe mú ìní yorùbá lẹ́bù torí yorùbá lẹ́bù táwọn bá ti sọ ẹ́ pé ká ẹ má ṣe wọ́n á máa wá nǹkan kan tí ó mú yín dẹ́jà rẹ̀ tí ó wá di ike nǹkan kan ṣe yín yorùbá lẹ́bù bí ká ẹ máa wá ọmọ fọdún mẹ́wàá sọ àbí wọ́n ní ìsìláàmù ó ní ọkọ̀ àwọn àti àmọ́ àwòrán ẹgbẹ́ ọmọ fáwọn ẹgbẹ́ òun bọ́lá ti bó sùn yorùbá lẹ́bù àwọn náà sọ pé ẹnu ọba aráyé lẹ́bù tí yorùbá lọ́dọ̀dọ̀ rẹ̀ báyìí àwọn náà ní ọlọ́mọ ta fìràkù sí ọ fìràkù ìsara rẹ̀ àwọn èèyàn náà ní máa sà náà ti ṣe pàtó dáná tí ọlọ́sà fìràkù ọ̀gbádùn náà ní fìràkù orí bu àkàrà ọmọkùnrin tí o bá ti gbé ní sọ́dọ̀ ṣe ti ṣerú wọn lé fún ọ kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ ọ̀fẹ́ ilé ìjẹ́bù tó ṣe jẹ́ náà àárín tuntun náà àmọ́ ìgbà tá à ń ràn ọ́ lọ́wọ́ látàrí sísàlàyé òfin ọlọ́ọ̀fọ́ kò lè fẹ́ wọn kò túbọ̀ sí kọ́ fẹ́ fún yàwó kò túbọ̀ sí kọ́ fẹ́ kó síbi ẹ̀ka àbíkan péré tiẹ̀ ti bọ́ ọ torí ti ṣẹlẹ̀ láyé nìsinú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin oníbẹ̀rẹ̀ lọ́wọ́ sòbí ìgbà téèyàn kàn bò nǹkan lójú tó bá ti lójú kọ́ pàtì bí wọ́n ọ̀pọ̀lọpọ̀ tó sọ mi tí wọ́n kó obìnrin ẹgbẹ̀rún jọ ní tẹ́sí ẹ mẹ́sàgòsì torí kún bẹ ẹgbẹ̀rún ọlọ́ ẹ dákun làwọn ọkọ yín ṣe nípa títọ́jú ilé bóyá five percent láàrin nínú ẹgbẹ̀rún tí wọ́n jẹ́rìí gbé àwọn ọkọ wọn òdodo ọ̀rọ̀ ni kálukú wa náà ló sì máa ń tó náà sí kálukú lọ́ọ́ máa ń tó sí kẹ́kọ̀ọ́ pọ̀lọpọ̀ ní ìtàn wá rí pé ẹnìkan wá yín wọ́n gún ìyàwó lówó tíyàwó ọba kówó kalẹ̀ lẹ́rọ̀ àfa ó lè dá lérú fẹsẹ̀ méjì lówó tí wọ́n mọ̀ pé ń bọ̀ ebi ìyàwó ẹ̀ wọ́n bò lówó àmọ́ ìṣòwò wọ́n bò yóò tún dà sí rọ̀ sísá alẹ́sílẹ̀ alẹ́bàá náà ká parí lálàáfíà èyí sì nà sókè ọgbà kọlọ láàmú oníkẹ́kẹ́ jọ́sọ́ ẹni bọ́ọ̀sì torí pé ẹ̀kọ́ obìnrin sílẹ̀ náà lára ìkóso. ìyàwó tẹ́yà bá ká obìnrin pé bá ti àtúmọ̀tì ó ti ìná ó sì fojú hàn kọ̀ tó ti kọ́kọ́ kọ̀ àwọn bàbá ọkọ̀ wọn á lo ọmọ ẹ̀ dákùnrin kan báyìí pé tí ó kó sábẹ́ pé. alhamdulilayi wọ́n ní tí ọkọ tọ́ba ká ìyàwó rẹ̀ lẹ́sì tí tọ́ba ká wọ́n lọ ti ka ọkà mẹ́sìnà lẹ́sì rí àtàlẹ́ àtìyàwó ọwọ́ rẹ̀ ti sùn wọn. so nínú àwọn ìgbésẹ̀ wa ni pé ẹ̀rùn ká lè tẹ́lẹ̀ náà kò ní farari lọ tí wọ́n bá rí àdántòsí tí ó bá ṣe déédéé bí ọrùn rẹ̀ ó ṣe déédéé bí ojúgun sẹ́wọ̀n pé wọ́n dá pàtìlà ní yorùbá lẹ́bù wọ́n á pèsè ṣẹ̀ríà lẹ́bù ni ìyá tí ó jẹ kéṣe ru eléyìí yóò jẹ bàbá ńláyà lédè kúkúrú ó ń béèrè wá sọ pé ọkọ wa sọ pé ẹni tó ti mú kí ìyàwó òun o kó wọn ká lórí irú iṣẹ́ orí ibú yìí o ọ̀fẹ́ mọ́tò nítorí pé wọn fẹ́ ní tó wọn ṣe tó wọn fi ní láǹfààní àti wàlìjẹ́nà nítorí dẹ̀yọ́ olóyìn tó kí àwọn ṣe zìnà tó ti kẹnu rú káwọn tó sanu dédé síbi kékeré ń bẹ́ẹ̀ kò ní wàlìjẹ́nà ọmọ wa yà kalẹ̀ àwọn bàbá rẹ̀ wá ní dákun tí wàá ní owó mẹ́nu lọ nkọ́mọ ọmọgbà àtọmọ ọlọ́mọ tí wàá ní owó mẹ́nu lọ wọn á ní sọ̀rọ̀ kó tiwọn náà tiwọn báwò tiwọn ti jẹ táwọn wọn dára ọ̀rọ̀ ọkọ àti ìyàwó yàtọ̀ sí ọ̀rọ̀ bàbá kan dá sí kí ẹdàpọ̀ filẹ̀ lẹ́yìn náà tó ti yóò nínú ẹ̀sìn ó lè jẹ́ pé kò tí ì yẹ ẹ̀yìn tẹ bá dirú wọn mú tẹ̀ràn pé ẹsìn náà kí zìnnà tún máa lọ bẹ́ẹ̀ náà ni àbí òye wa ó lè gbẹgbẹ́ o kó o filẹ̀ lọ́dọ̀ rẹ òbí àwọn ẹ̀jẹ̀ pé owó ti wọn wọn ti gbé sẹ́lẹ̀dẹ̀ jẹ tó tó bá gbẹrú ẹ̀gbẹ́rú eléyìí tàbí bẹ́ẹ̀ wọ́n lọ mọ̀ abẹ́ ti dáa ní kíkọ́ máa lọ náà kọ́ máa lọ kẹ́ ẹ̀ ṣe àti bẹ́ẹ̀ kẹ ṣagilẹ rẹ dóko lálàáfíà salkosin eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ wọn ní ẹnìkan ní látàrí ìṣòro wọn lọ bá àwọn káfìrì lọ bá àwọn ṣọ́ọ̀ṣì wọn yà wọn sẹlẹ ni wọn yà wọn sẹlẹ fún àkèrèbù ni wọn sá lọ ka bùkátà tirẹ̀ fún wa ìjọ ní nǹkan gbọ́dọ̀ ara lẹ́nu láwùjọ yorùbá ọgọ́rọ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ sọkọrọ mùsùlùmí ẹ wọláhì wọn náà bá lọ lókè wọn bá lọ di odò wọn bá lọ di kíní wọn tún wu ayé dànù lára rẹ ẹgbẹ́ tí wọn ti wu ayé dànù kúrò lára rẹ kọ wọn ẹnu kọ máa lọ àlùkìyàmẹ ni so àkàràmọkùnmọwà ńgbà tí wọn wá ní wọn fún láwọn oògùn oògùn orí ibùtọ wà lọ wọn gbà tán ọ̀rọ̀ á ní yóò forí balẹ̀ fún kankan bì tó bá ti forí balẹ̀ fún àti pé ọwọlé gba bí tí ẹ kọ́ wọlé gbà oògùn táwọn sì fún yóò sì sẹ́nu tó náà bá mọ̀ lọ forí kalẹ̀ ẹ wá ẹ̀sẹ̀ àmàmàdà wọ́n ní ẹ tó forí kalẹ̀ fún yìí olùwàbọ̀ béèrè ni o tó ń forí balẹ̀ fún un tó ti pé òun ti fi ìsìláàmù lẹ̀ báwọn tó ń ti fi ìsìláàmù sílẹ̀ kí lòun ó fi padà ẹ dákun ẹ gbọ́rọ̀ ní sì ń béèrè gbígbà tá a dilẹ̀ ẹ̀ ń bá a béèrè gbígbà tá a dilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ kọ́ daràn burúkú lélẹ̀ ọ̀daràn tẹ́ ẹ kọ́ gba ìbáwí tó ní agbára ọ̀daràn paraku ọ̀daràn burúkú ọ̀daràn ọ̀daràn márùn ọmọ ọmọ kú ẹ̀mí islam ètò olódìdì rẹ lọ́sọ̀rọ̀ nígbà tó ti forí gbà lọ islam ẹ̀ ti bàjẹ́ tipẹ́ gbogbo tó fi níbẹ̀rẹ̀ islam bí ọmọ ẹ̀ gbogbo ẹ̀ ti bàjẹ́ ìwọ wo tó ti kú ẹ̀mí islam pé mùsùlùmí kò bá ní ọ tó ti ń jẹ́ pọ́líkàpù àwùjọ bìlẹ̀ ti di sago ọmọ sago bìyà ó ti rẹsẹ̀ padà sínú islam ó ti wá kiri fáwọn mùsùlùmí èsì kó ṣe ń bò kẹlẹ tọrọ dára ni wọn ó kéde fáwọn mùsùlùmí já dọ ọmọ kó ti padà sínú islam torí kó jíta fi ń wọ ní ìsinmi kó ìṣe mùsùlùmí má lẹsẹ jíta fún o ó jíta fi ń wọ ní ìsinmi kó ìṣe mùsùlùmí má gbogbo tí ma da mùsùlùmí àti mùsùlùmí pọ̀ kò sáyé rẹ má láì mùsùlùmí àti wọ ìyàwó tó bá wà lọ́dọ̀ rẹ ti ṣe nígbà mi torí àgbọ̀dọ̀ wà pẹ̀lú káfíìn ẹjọ́ yí àwọn èèyàn islam ìṣeré pápọ̀ ọkàn lè jáde nínú ẹ̀ bó bá ṣe wọ̀ ọ́ ẹ̀ torí ìṣẹ̀lẹ̀ náà ni ẹnìkan bá dé bá ló lè ròyìn ẹgbẹ́ rọ́bì tánìkẹ́ ṣe láyé tánìkẹ́ dé bá láyé sẹ́ńtẹ́ bá lọ sọ́ọ̀tì pé wọ́n bọ̀ ọmú kó ọ̀rọ̀ kó tó dákun ni àwọn ajíyàjẹ ajíyàsánsán lọ́ra lọ bá pé kí wọ́n bọ̀ ọmú sòrò kó lẹ́yìn náà gan sani sọ fún wa wípé ńgbà tá à ń bá ń sin lọ àní níṣòro ẹ mọ̀ pé ànábì ọlọ́run àwọn gan làdáwò tí wọ́n pọ̀ jù àwọn wa sọ pé àwálé ayé kádánwò ṣe wá àwálé ayé kámíwò ṣe wá ó sì rí pé náà àdánwò náà mìwò náà ló ti yí ọwọ́ àti pọ́lọ́ fẹ́ dán wò ó fìdí sẹ́mi ó sì mọ àdánwò náà yege ọwọ́ akóra rẹ̀yẹrẹ ó di sọ́ọ̀tì wọ́n láti má ní bá ń bẹ lẹ́nìyàn ó kù ní kó tó wọnú sọ́ọ̀tì ìmọ̀ni òsì fọ́pọ̀lọpọ̀ wọ́n láì ẹ̀ mẹ́túmọ̀ Islam mùsùlùmí ọ̀rọ̀ agbèrè rẹ̀ ọ̀nà lọ sọ́ọ̀tì kí ló ń bẹ̀ ọ̀làmù wọ́n sọ Islam rẹ̀ di ìtàn ó ti di káfíìrì ẹ̀ ní wọ́n mọ̀ sọ nípa àwọn obìnrin yìí wọ́n ní wọ́n ń tajà ọlọ́run ti wàá bò wọ́n láti ṣé nítorí kọ́ lọ sọ́ọ̀sì ní gbogbo ẹbí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní mùsùlùmí afa ó ti wá lọ́jọ́ tó ẹ pé tó bá ti jáde lé báyìí sọ́ọ̀sì náà kọ́ gbà lọ yóò ti mú bòyí yọ sọnù báàgì tẹlẹ gbomi àdúrà omi èpè kiri ọba ni lọ́kànjẹ́ wà láàyè ó ń ṣẹlẹ̀ bàjẹ́ láwọn àwùjọ Yorùbá wa yìí ẹ ṣé káwọn sọ fún àbúkọ kẹ ẹ mọ sọ kí ni fún èrè ẹ sọ fún mi tọba bá bẹ kú jahannam jahannam lọlọ tààrà tọrọ ti ba ìsìlámù rẹ jẹ kò tó wá ní dá ọ̀ràn yẹn lórí ara rẹ nìkan yóò tún kọ́ ọmọ lọ sọ́ọ̀sì ọkọ̀ òsì máa ń ti lọ torí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ fa wọ́n ti gba nǹkan jẹ́ máa ń la ọ wàlúwàlú sọ̀lá ọkọ̀ ọmọ ṣé káwọn sọ fọkọ ẹ̀ ẹ́ ti ní sọ kí lẹ́ ń bẹ̀rù gan-an rí àwọn ayéjo kalẹ̀ gbogbo nǹkan fi bàjẹ́ ẹ̀ríkì sádàwọ̀ kan bá ti dé nì bóyá fẹ́yàwó ọlọ́run ọba ò tètè fún lọ́mọ bóyá àárẹ̀ kan dẹni kan láàmú gbogbo ọsítù tẹ́ ń lọ wọn sì rí ìtẹ́lẹ́sẹ̀ sí wọn máa tó àwọn olórí púpọ̀ bá jọ ń gbé ládùúgbò táwọn jẹ́ káàkiri wọn máa fi lọ́kùlọ̀ lọ kí ẹ àfáà tẹ́lá lè gbà láti wá torí àwọn mọ̀ pé olúwa ló máa ń sọ́mà but tẹ́lá dẹ̀ wá àwọn bàbá àjọ láti bàbá àjọ fò. wọ́n máa máa mú àwọn ìyàwó wọn lọ sí orí òkè wọ́n á sọ fún pé tó bá bímọ náà oríkì rẹ̀ ọmọ jẹjẹ ṣubú ọ̀hún yóò sì máa gbé àgbélébù sí lọ́rùn ó ti di ọjọ́ méje tó bá ti dáyé ẹ̀sùn gbọ́dọ̀ tìjú pẹ́nìkan rí tó díẹ̀díẹ̀ gbòòrò ẹ̀ kọ́mọ̀ láwùjọ Yorùbá wa yìí àárẹ̀ ń dá ẹ̀ láàmú amabẹ lọ amalogun amabẹ lọ amalogun wọn ni kọka lọ ṣọ́ọ̀ṣì kí ni wọn máa pín ṣọ́ọ̀ṣì gánà rí tí wọn fi ń dà lọ bì àbáwọn ará ṣọ́ọ̀ṣì tá a rí iná kọjú àwọn ajíyàjẹ àjìyà sàǹsàn yìí àwọn tó ń pè ní àdáwò ni wọ́n ti bọ́ sínú àmì wò láti inú àmì ni wọ́n ti ráàrí tó àwọn tó ń pè àgbákò bíi odó ní tẹ́lẹ̀ lọ alára ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ̀yìn lójú bíi tọlọ ọlọtọ tó lọta àfa ẹni ń tẹ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn wọ́n kí ni wèrè wá dàbúra tó fi tó fi ń rí wọ́ọ̀tẹ̀ àwọn náà tún máa sọ inú wàá sófò ibi kọ́lá àwọn mùsùlùmí yẹn wọ́n máa ń wá kìíní sá máa ń dà borí wọ́n ti yọ kí wọ́n tó dé tí wọ́n máa ń ṣe tán wọ́n tún dà borí ẹni tó yúnífọ́ọ̀mù wọn wọ̀ àwọn mùnátì káàdì nìkan bá ti nílùú wọn lé lẹ́gbàrún táwọn bàbá ti ara bá sọ ọ̀gbọ̀nà jọ sán ẹ sọ fún ṣètò nìkan yẹra síná torí náà nílé ìyá burúkú iná nílé bàbá burúkú ẹ̀ńdá ti lóhùn sí Islam kúfúrú kúfúrú lọ́wọ́ máa ṣe mọ́ ọ ẹnì kò sì gbọdọ̀ fẹ́rù rẹ̀ lẹ́yìn rẹ̀ máa o ẹ má fẹ́fẹ́ kú fẹ́ o eléyìí jẹ́ bó ti ti jẹ́ mbẹ́ o jẹ́ bó ti ti jẹ́ mbẹ́ o adáwọ̀ bá ń ṣe ọ́ ẹ wá ìwòsàn rẹ̀ ẹ lọ sọ spiritu adáwọ̀ bá ń ṣe ọ́ ẹ̀bẹ̀ lọ tó ń sògùn tẹ́ ń lò ọlọ́ọ̀ ni ó kì í ṣiṣẹ́ bọ́lọ̀ wọn bá ní kó oògùn kan ṣiṣẹ́ kì í yàtọ̀ sẹ́fún ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá aláàmà bẹ̀ẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn kádàáwò kan wá dé nìsí káwọn ayé obìnrin kan máa ti obìnrin sọ́kọ rẹ̀ àkókò mọ orí ẹ̀sìn tẹ́ gbà ó kọ́mọ̀ lẹ́nu àwọn Yorùbá ẹ̀fọ́ lẹ́yìn gbà ìsàlàyé fi iná ẹ̀sìn wo lẹ́gbà tó kẹ́ máa sáwó ẹ̀sìn wo lẹ́gbà tó ní kẹ́ máa bọ́fá ẹ̀sìn wo lẹ́gbà tó ní kẹ́ máa lọ́dọ̀ yọ̀ọ̀sùn ẹ̀sìn wo lẹ́gbà tó ní kẹ́ máa tẹ̀bà gúnyẹ́fọ́sùn ṣogbo ẹ̀sìn wo lẹ́yìn gbà tó fi jẹ́ pé ẹ̀ ń bọ àrá ẹ̀yin kófòrò kófòrò kófòrò iná ẹ̀sá ni sá ẹni bá wọn sí náà wọn wá gbé sẹ́nu wípé àwọn òkúkú mọ̀rú ẹ̀sìn tẹ́ lọ gbà bẹ́ẹ̀ bá mọ Islam ní jẹ́ ẹni tí wọ́n ti ṣe mùsùlùmí wọ́n máa ń pè wọ́n kì í ṣe mùsùlùmá ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ tó bá jẹ́ kéèké ẹ ti ra fẹ́sàdà fún òfin ẹgbẹ́ bí bọ́ọ̀gì sí wàlúwàlú dáyà tó jẹ́ ní ìpàdé ìmọ̀ ẹ sọ pé àgbọ̀dọ̀ ṣàdúrà fún ẹ tó bá jẹ́ kéèké. wọ́n ní tó bí èèyàn bá jẹ́ ọ̀kan nínú wọn bá jẹ́ kékeré kí sì ń gbìyànjú pẹ̀lú òbí yẹn pé kó di mùsùlùmí kó di mùsùlùmí kó di mùsùlùmí. wọ́n ní lábẹ́ báyìí ṣe gbìyànjú láti lè máa ṣàdúrà fún un rọ́bẹ̀ òfẹ́rẹ́lẹ́ wọ́n lè wà lẹ́dà yìí tọ́lọ̀ foríjì mi àtàwọn bàbá àti ìyá mi sára o ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún kékeré o àdúrà kan tẹ́ lè ṣe fún wa nígbà tí wọ́n àti ìgbà Islam yẹn ni pé Ọlọ́run bá fi wọ́n mọ̀nà lọ sí Islam Ọlọ́run bá fòbí mi mọ̀nà lọ sí Islam kọ́ máa ṣe fún wa ní gbogbo ìgbà tí wọ́n náà ń ṣàdúrà fúnra rẹ lójúmọ́ ọ̀dà Ọlọ́run fọ̀nà máa lọ sí Islam jẹ́ wọ́n gba Islam má jẹ́ wọ́n kú kékeré má jẹ́ wọ́n sí wàhálà mi àmọ́ lọ foríjì mi foríjì òbí mi tá ò rárá o èyí tọrọ àforíjì fún káfíìrì o síbá ara tí wọ́n pàdánù náà nù pàdánù ti yan ìṣèkèfèé rí láàyè torí ẹ̀ kí wọ́n ṣe islam ló pé wọn ẹni pa pọ̀ láti ṣe islam wọ́n pàdánù nǹkan púpọ̀ nínú rẹ̀ àdúrà ọmọ wọ́n pàdánù rẹ̀ ẹ̀ ti gbọ́dọ̀ tọrọ fún káfíìrì pé kọ́ lọ́wọ́ foríjì àti ẹtì bá nìyẹn islam sọ pé òbí rẹ tó bá jẹ káfíìrì yẹn kó fúrú rẹ kó kọ́ máa ṣe dáadáa sí torí tẹ́lẹ̀ náà wọ́n lọ́ máa ń ṣe dáadáa sóbì kí òun àti òbí rẹ lè bá túká lálàáfíà ni yẹn ni pé kíkó lè pa òbí kó túká lálàáfíà so ọlọ́run tó ti wá ṣe káfíìrì lòun tó bá ti di pé túká lálàáfíà ó kú ọ̀ gbọ́dọ̀ tí ẹ̀ débi òkú ẹ̀ ọtọ́bájọ́ ń sọ yé pa ẹ gbà fèsì àbí òye àwọn ní wọn àgbéká ya wọn kọ̀ọ̀kan ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ àmọ́kọ́ ọmọ tọrọ àforíjì fún káfíìrì ọlọ́mọdé náà. wọ́n ní ìgbàdá yìí sọ fún wa pé súnà súnà ọkùnrin oníkẹ́wù ti wà kọlọ sókè wọ́n ta ẹ̀kọ́ kó sẹ́ẹ̀ sáǹtì ń gbìyànjú pẹ̀lú gọ́ọ̀lọ́ọ̀ pé báwo ṣe máa ṣe nù nígbà náà ti pé lánàá ànábì wa nù àlókè mi lẹ́yìn sámà ṣùgbọ́n wọ́n gbàgbé pọ́pọ́n àtòbìnrin lọ́lọ́ǹda wa ṣé àwọn obìnrin wa náà ṣéwù wọn jẹ̀bú ń fò ní àbí ọmọ wọlé torí àwọn máa ń fura pé àwọn obìnrin máa wọlé tó bá sì wọlé yóò máa kólẹ̀ kó dọ̀tí tí mo gbà lérò ó lè yí gbẹ̀ẹ́ ó lè yí tọ̀ báwo ni bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ni kí ọwọ́ obìnrin tó ń bá wọ̀ kọ́ máa wọlé nítorí pé ìdáàmú pọn obìnrin lédè bíi pé kò fẹ́ kí wọ́n tún rẹ́sẹ̀ rẹ̀ kò fẹ́ kí wọ́n rẹ́sẹ̀ rẹ̀ nígbà tó bá wọ jìlbáàbù láì wọ̀ bọ̀tẹ̀ tí jìlbáàbù bá balẹ̀ tí wọ́n á ń gbẹ́sẹ̀ rẹ̀ ní mẹ́lọmẹ́lọ́ èèyàn àti rí awọ ẹsẹ̀ rẹ̀ awọ ẹsẹ̀ rẹ̀ máa báwo la wọ ara rẹ̀ rí. sọnù àpọ́nlé tọ́lọ̀ sí fóbìnrin. torí ẹ̀ ni nínú àdìsá anábì sallallahu alaihi wasallam ó ní kí aṣọ tóbìnrin bá wọ̀ gbàgbẹ̀rẹ̀ kó tó gùn máa wọlé lóde wọn àgbọ̀n wọ́kàn láti kókó láti ìgbàwọ́ títí dé àwọn màkà bẹ́ẹ̀ lọ yẹ kó tún gùn sí. àwọn obìnrin wa ní tí ọba gùn tó bẹ́ẹ̀ ńkọ́ alábìnrin kọjá ṣèbùrà àtẹlẹwọ́ ńlẹ̀ ń gbọ́ yẹn o èsì tí obìnrin wa wọ̀sọ̀ kọ́ńfò tí ó jáde ńlé àti ọ̀wọ́ léèsì tí wọ́n pé orí ọmọ tuntun lè gbàgbé bí ọrọ̀ wù a'udhu billah wọ́n ní kẹ́ gbà sọ̀kan wọ̀ lórí ọ̀sọ́ yín lọ́nà tó sọ yín òfin ní hàn sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí. ẹ wo obìnrin kó sì máa wọlé tí ọba wọlé tó gbà ọkàn kò gbọ́dọ̀ dín sí àtẹ́lẹwọ́ kan lè ìjọba náà. wọ́n ní wọ́n ní ìgbà Islam wọ́n ní ká sànù ọmọ òrukàn lẹ́bi kó tiẹ̀ ti wù wá ṣe dáadáa báyìí torí ká gbọ́ pàánà bí sọ̀rọ̀ bá àdìsọ́ là ń sọ pé mí o àtẹni tí máa ń ṣe agbátẹrù ọ̀rọ̀ ọmọ òrukàn báyìí láti rí inú àlùjẹ̀nà ẹgbẹ́ oṣù máa nàbí pẹ́kípẹ́kí ilé ìgbàdùn ńlá jù wọ́n tún wà tó bá jẹ́ pọ́mọ òrukàn tí èèyàn rí téèyàn fẹ́ sànù téèyàn káàpì bàbá rẹ̀ bí ọmọlẹ́yìn pọ́ọ̀lù tí wọ́n lè gba àgbàtọ́rú ọmọ rẹ̀ ebi bàbá rẹ̀ ti kú àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ń béèrè ebi bàbá rẹ̀ ti kú náà lè fi pé lọ́mọ òrukàn kò sí wàhálà ẹ gbà ẹ sọ àmọ́ ẹ sì fi sínú àjẹ́ńdà pé inshàlá islam ní oṣù bí ìyá rẹ̀ fò tó fò tó forí sọ kí ni islam lọ́mọ sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ gbà ládá ńlá lọ́dọ̀ lọ náà tó ń jẹ́ pé nígbà tí fọmọ mùsùlùmí sọ́dọ̀ kiri yó dágbàgbà tọ rẹ̀ ọmọ adì kiri yó sàǹsàn tẹ́ bá mọ́ ọmọ kiri yó tó fi sọ́dọ̀ mùsùlùmí ẹ̀yàn ẹ̀ mo máa mọ̀ mo má jẹ́ islam nítorí ìfẹ́ tẹ̀wọ́ ẹgbẹ́ sísọ̀tẹ̀ bá ti ọgá lórí eléyìí lè jẹ bó ti jẹ náà wà lè. ìbéèrè yìí ìbéèrè yìí ọjọ́ ìbéèrè gbáǹkọ́gbì ẹ̀yin náà ti rí ibi tó ti gbáǹkọ́ tó ti gbì wọ́n lóbìnrin kan wà lé ọkọ̀ so ọkùnrin kan wá rí i ọwọ́ abá sọ pé kó dé káwọn máa fẹ́ra wọn ó sì wà lọ́ndà ọkọ obìnrin yẹn wá yarí fún láyéláyé kó má tó fi rú ọ̀rọ̀ kọ̀rọ̀ ńlọ mọ́ tó rán lọ́kọ̀ ọ̀hún àmọ́ ọkùnrin yẹn ti mọ́nítọ̀ obìnrin yẹn ọ̀pẹ́ kó jìnnà lọ́wọ́ tó rí tọkùnrin mi náà tún wá ó náà ti mọ̀ kó wà lọ́ndà ọkọ à ah, ìwà burúkú lélẹ́yìn ẹ̀ o. obìnrin kan ti wà lọ́ńdọ̀ ọkọ̀ kan káwọn kan máa wà wọ́n sì ní wọ́n ń wọ́n tún serious fún àwọn ọ̀fẹ́ ni <laughs> mo fi ìbọn so ọkùnrin kejì yẹn á ní káwọn fámìlì ọkọ kan káwọn níbi tí gbamagbama eléyìí ti pọ̀ sí máa wá wá wọn lágbádọ́ ọmọ bíbẹ tó ń bẹ wa ni pé ìyàwó ọmọ wa lọ jẹ́ àyè òsì fẹ́nikẹ́ni láti tún pọ̀ nfẹ́ fẹ́ ọmọ àwọn òkú wọn àfẹ́ lómi ìsẹ́bí tó wọ́n sì tún sọ fún ọkọ rẹ̀ wọ́n ta lólobó eléyìí wá bá ìbínú pàdé lọ́dọ̀ ẹni aláàpè ìyàwó yìí lọ́wọ́ àtúntò sókè ló fojú gbà pé ẹni tóun ò tí ì ṣe tí wọ́n á fi ń bọ̀ wí tó báyìí àti pé tí wọ́n wà yàn láàyò ọwọ́ àgbà fọkùnrin sàǹsàn pé káwọn máa bá ìfẹ́ táwọn fẹ́ra wọn lọ ó sì wà ń da ọkùnrin kan ẹ mọ̀ pé ara kéèyàn lágbóyè ẹ̀sìn obìnrin tó lágbóyè ẹ̀sìn ká ti dánrọ́ wò láéláé obìnrin tó lágbóyè ẹ̀sìn tí ọba fi ọkọ rẹ̀ máa ọ̀nà tó fi lè sẹ́pẹ̀tì pẹ̀lú rẹ̀ pọ̀ tó lọ lálàáfíà ọtọrọ kọkọ ọkọ ńlẹ̀ ọkọ ọkọ rẹ̀ kó wọn gbọ́kọ dànù mọ́nà àmọ́ pọ́wọ́ abẹ́ lọ́kọ méjì lákòókò kan náà à kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀rọ̀ ọkùnrin yìí ọ̀làgbọ̀yẹ obìnrin náà dá nǹkan kan mà nínú ìlà ẹgbẹ́ àmàbà lọ wọ̀ ná kọ̀pẹ́ kó jìnnà lọ́ńdà ọ̀kọ́fà ẹni àti láàwí kejì yìí lábàdájọ́ wọn tún so ìdí mi pẹ̀lú ojú olóbi rà wọ́n ti so ìdí kọ́dà níbèrè táwọn ń béèrè ní ìsìn ọ̀dọ́ ọkùnrin kejì lóbìnrin wà. ẹ ọkùnrin kejì ń sọ àmọ́ tá a fẹ́ pè àbọ̀kọ́lẹ̀ yóò pẹ̀lú ẹ̀rí ok alè nọ́mbà tù tọrọkọ àti rọkọ nọ́mbà wá alè ní kíni nọ́mbà tù lọ́wọ́ sọ wípé ẹ dákun ẹ bá ń béèrè ẹ bá ń béèrè ṣé irú ọ̀nà tó ń gbà tó ń fi tẹ obìnrin yìí mọ ọkọ rẹ̀ lọ́wọ́ tí ò ní nǹkan kan gbà má bínú tó yẹ kó òun fún ọkọ àkọ́kọ́ torí tọ́ba lè fi di kéèkì rẹ̀ mú ó pò sí o wípé torí òun tó ń tìlì pé ó yẹ kó wọn ní kankan tó wọn sọ fún yóò fi àdéhùn ẹni tó náà ti ná kábà dín òfòkù à sọ ìbéèrè náà ti bá a lọ àti pé pápá gan òun ti di bàbá ìmáàmù kan ike ṣe owó kan bẹ tó ẹ kó wọn àdéhùn ṣe owó kan bẹ tó ẹ kó wọn dá padà fọkùnrin àwọn olùdókòwò kò gbàgbé kí nígbà rẹ kò gbàgbé kí nígbà wọn wá ní mùsùlùmí àkọ́kọ́ ọ̀daràn ni wọn ọkùnrin nàmbà tù ọ̀daràn ńlá lóbìnrin lálẹ́ yìí oṣù gbọ́dọ̀ délé ọlọ́mọ tó o bá ń gbọ́ tí mo ń sọ àwọn ajíṣẹ́ fún ọ iná ní kó o ti sáfù fóbìnrin ọkọ̀ọ̀kọ̀ lè ìdúrà sọ pé èkó ọ̀la lábàápẹ́ wà ó àjọ kú ni o èmi ò tí ì fẹ́ kú o máa lọ tó bá lọ gbọ́dọ̀ ọlọ́run ò ní lọ má sì jọ gbọ́dọ̀ ọlọ wọ́n fi lélẹ̀ ó ti wá jẹ gbogbo yẹn tó tó àlejò tí ń bẹnu lé o ó lóun wẹ́nìkan wẹ́nu àwọn máa rí o tó bá bá wọlé tẹ́ fi bá lé o àbí òye ọgbọ́dọ̀ sí bẹ́ẹ̀ nítorí pé ìjókòó tẹ̀ ń jókòó as from the first moment tó ti lọ wá àwọn ọ̀daràn gidigidi ni ọ tí ìwọ ọ̀fẹ́ gbà kí ló ń fi lọ ọmọ làkejì obìnrin tó wà nílé ọkọ lọ́wọ́ àwùwọ́ lọ́fẹ́ fẹ́ mọ́kọ rẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́n kọ́kọ́ kọ́ lẹ̀ ọ̀gbọ́pọ̀ ńlọ bọ́kọ dànù bó wàá lóbìnrin ti ṣe kó yìgì méjì sórí tìrìyàn tí èdè kókó kò sí onídìí eléyìí báyìí ó rí àwòfẹ́ o rárá rárá rárá ò rí àwòfẹ́ obìnrin yẹn sọkùnrin tí ó lọ́kọ méjì mẹ́ta mẹ́rin lẹ́ẹ̀kan náà kò sí tọjọ bẹ́ẹ̀ ọkọ kan náà lóbìnrin nílẹ̀ kan èyí tí ó wà á mú kóbìnrin ọlọ fẹ́ lómi ìkọ́lẹ̀ ọ̀wà yìí àbí kọ́kọ́ bọ̀ dànù. lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí o èyí máa ń sọ pé wọn fọkọ mọ́ ti dáwé fún ìwé rọlọ́jà ọ̀yàtọ̀ sí bébà búrẹ́dì wọn bá bọ́ọ̀lù ẹnìkan àti wò búrẹ́dì wọn bá lọ́rọ̀ tóbi nìkan máa lọ já pépà fọkọ rẹ̀ pé òun ò ṣe má wàhálà ìrọlọ́jà torí pé baálẹ̀ tó fọ pépà ó kúkú ń bẹ láyé kò ń kọ́ báyìí ṣe ìyì àbọ̀ lẹ́lẹ́sọ ìjì lọ́dọ̀ rẹ̀ ni gbogbo kókó tí èsì islam lọ ta islam ò ní kankan ṣe pẹ̀lú kọ́ba yín tu gbogbo kókó èsì islam lọ ta wọn ò bí bàbá ńlá kú ẹnìkan tó lè tu kódà bàbá làwọn tu nígbàjọ ọ̀tá yé nígbàjọ ọ̀tọ́ mi yẹn gbígbí ìní kókó yẹn sì tún bẹ lábẹ́ òfin ọlọ. torí de eléyìí àwọn amóbìnrin olóbìnrin ọlọ́dá ká ọgbà òtún ọfẹ táwọn làwọn bàbá obìnrin yẹn náà ti tó tún fẹlòmíì ọdọ tó táwọn gan ọgbádùn kí ni fẹ́ mọkọ ọmọ títẹ̀ tí wọ́n á máa fọmọ pálí wọ́n lè sọ pé sísọ nsàn pé àwọkùnrin àkọ́kọ́ tí ẹ dín ọlọ́ọ̀lọ́bẹ̀ yìí kẹ́ ẹ máa gbádùn tọkàn fi lé tọkàn fi dín torí de lè lálẹ́ yìí kò gbọ́dọ̀ dọ́là o lálẹ́ yìí kò gbọ́dọ̀ dọ́là orin tiẹ̀ bọ̀ nítorí tí wọ́n máa sọ pé iwájú kò lè ṣe lọ́mọ ẹ̀yìn ò lè ṣe padà sí lọ́rọ̀ rẹ̀ dà àwọn ọ̀tẹ̀síwájú pẹ̀lú eléyìí torí zina ni ẹ̀yìn òṣìṣẹ́ padà sí àti tí ọkùnrin àkọ́kọ́ tó fẹ́ ọyún tó sì dọ́kọ̀ rẹ̀ dọ́là àfi tó bá jẹ́ ẹni tọ́kàn rẹ̀ ti kú sẹ́mi ti kú wọ́n sọ pé ẹ ọkàn lọ sí ẹni díẹ̀ náà ní máa padà bọ̀ wọ́n òkúkú jáde ẹ lọ ẹ àwọn òdùbí náà wọ́n àwọn karambá náà ló lè kí wọ́n máa padà bọ̀ ọlọ́mọdé agbágbàkúgbà mọ́jà ọmọ àwọn agbágbàkúgbà eléyìí jẹ́ bó ṣe jẹ́ gàrí lálẹ́ yìí ẹ gbọ́dọ̀ dọ́sùn lé ẹ jíṣẹ́ fún kó pé ajẹ́bù ti ṣe jẹ́ nàám. ilé ìjẹ́ ìbéèrè tí yóò parí lónìí. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní tí èèyàn bá ní àkíkọ̀ níwájú téèyàn wá lójú òṣìṣẹ́ ẹnìkan wá wà téèyàn máa. tẹ́ pé ọ̀ẹ́sẹ̀ jẹ tẹ́tẹ́ náírà bẹ́ẹ̀ nàìjà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá jẹ bẹ́ẹ̀ jẹ ni. so ìyẹn sì mọ ọ̀nà haram tọ́gbà lówó yìí ìyẹn sì fẹ́ pa àkíkọ̀ lówó ẹ̀ wọ́n á ní bó láti ṣé a lè táwọn òfin lọ pa àkíkọ káka fún lọ lórí abẹ́rẹ́ nǹkan mẹ́ pẹ̀tọ́ bàrúrà kẹ̀kọ́ sí ń bẹ̀ nítorí pé sọ́ńpẹ̀ ń bàrúrà ní ìjọba tó tó ọba ṣe wàá kú ẹ̀mẹ́rẹ́ ọmọdé ti bí tó ọ̀pọ̀ àkíkọ̀ tó kù akàmà tó gbèsè rẹ̀ ń bẹ ní kéne ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹran ara yín lọ lórí àti máa tẹ̀lé sí ọwọ́ lórí àti máa bẹ̀rù rẹ̀ ẹ má ara yín lọ lórí àti ṣẹ̀ lórí àti ṣẹ̀ lórí àti máa dìbẹ̀ sófin rẹ̀ orílẹ̀ èlé ìkọ̀sáyé láti lọ gbowó ọ̀ràn owó òfò owó àdánù wọ́n fẹ́ sàpé kọ̀ ọlọ́mọdé gbàtọ́ tó máa kówó burúkú owó tí ọ̀dà ni àmọ́ ọ̀fẹ́ kọ́ lọ́ọ́ dalé ọmọ rẹ lórí ẹ má fi aburú sí ọmọ o ẹ má bọ̀ ọmọ wá wà kú wa o owó tó ọmọ tó dáa níkẹ́ máa fi ṣe àkíkọ̀ yìí. ẹni tẹ́ sì mọ̀ kó tẹ́tẹ́ lọ́ta tó fi rówó fò ẹ sì máa fún ní sẹ́kù fún tára rẹ̀ balẹ̀. ẹ wọn náà gbé kí náà fi ṣe bígì kíní kan bígì kọ̀ súnmọ́ọ̀lì ni rubbish tọ́ba ńlá kí ló ń sinmi tó bá la mọ́ lórí ẹ̀rù ọba sáájú pé torí pé oúnjẹ tẹ́tẹ́ ti pé ọmọ ti ń jẹ tẹ́tẹ́ kò dájú pé ọgbádùn tí ẹ kọ́kọ́ gbé àgbẹ̀ fún mi jọ ó rà á ó ti bá ọgbọ́n ni ara rẹ̀ ọba lẹ̀ tòkè láti kọ́ ọmọ agbowó fowó àdánù ọmọ pé ẹ bàbá àjẹ owó ló bàbá àjẹ aram bàbá àjẹ alali gbogbo ẹ náà ní jíjẹ àti pé ẹ bá sọ pé kìnnì kan aram alali títí ráwọn ṣáàtì pé alágọ ọfẹ dúró má tó gbogbo àwọn àṣòfò àti adáhùn yẹn ẹni tó bá fẹ́ wọ náà rọrùn ní máa dáa ó sì dájú pé àwọn ọfẹ wọ náà eléyìí jẹba àwọn tó bá ti pè ní haram jìnnà sí bẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wọn ní ẹnìkan fẹ́ gbówó wọnú àkáǹtì yẹn ní wọ́n fẹ́ gbé one point something million wọnú àkáǹtì yìí wọ́n fẹ́ san bẹ̀ tí wọ́n ti wá rí ìtàwọlé tó ti di pé wọ́n dáhùn pé wọ́n ti aláàtì wọ́ wọ́n á máa wùdú ọ̀hún yẹn tó bá wùdú ọ̀rẹ́ wàá fún àwọn ní àwọn fún ọ ní two hundred and fifty thousand nínú owó lọ wọlé o nígbà tán fún ẹ ní one over five. wọ́n sì máa wọ́n sì fún ọlẹ́kẹ̀ ọtí ẹyin wọn lọ́nu ọ̀nà ńkọ́bọ̀ ìdíkọ̀ ọ̀kan yá wọn lákàntì lọ kí ẹ̀ ló máa bá wọn ṣe rẹ̀ ọ̀daràn ní òsè lẹ́yìn nítorí pé ìwọ́n tó bá wọn gbé kalẹ̀ láti orí àjà ìwọ́n gan bá wọ́n lájà lè yẹ ẹyìn owó yẹn ò ní rọ́nà lọ́wọ́ wọn wọ́n lọ ràn wọ́n lọ bàjẹ́ bàjẹ́ wọ́n lọ dára pẹ́rẹ́ rẹ̀ kí náà nìkan fẹ́ máa lo àkáǹtì tiẹ̀ náà rí ẹ̀yin ọmọ tó ń jẹ́ sí yọ̀bà lànà ọ̀lànà máa wọ̀ náà lórí torí pé tó máa mú ọmọ yahoo yahoo wọ́n tún gbogbo àwọn àkáǹtì tí wọ́n máa bá a sanwó olè yẹn sí. Si ẹ̀yin tẹ́ làkáǹtì dáràn ọ̀sẹ̀ lè jókòó kọ́ fẹ́ máa mú kọ́ tiẹ̀ torí gbogbo owó òòrùn tó ń gbà náà ẹ̀kọ́ àtàkàrà lọ́ka àwọn ọlọ́pàá kan wọlé ní káwọn béèrè lágbájá kìíní kan wọ́n kàn ti kó wọ́n ti pè pápẹ́ mọ́mú gàrí wọ́n ti kó tí ọlápá ìlẹ́jọ́ gbàgbà wọ́n ti kó kọfí fún ọkọ̀ ọba ti dé station ẹ̀mí ló rẹ́ ń dá létí ìwọ̀gbẹ́ wọ́n ti kó fún ọ. wọ́n wo gbogbo nǹkan mo gbà bí kí wọ́n fẹ̀sùn olè kàn mí kọ́ wọ́n tún kó nǹkan tí fún wa ló lè. <laughs> àfa wàá padà pé àkáǹtì tiẹ̀ ló ń sáàbù àwọn ọmọ yahoo yahoo wọ́n lọ dára dáhùn wò. a ah, owó màá mú mú láyé ọ̀pọ̀lọpọ̀ tọ́ba ti di pé ìwọ náà gba tiẹ̀ náà gba wọn ò ní kọ́ńtì ọ̀bàdà pé lọ́jọ́ pé wọ́n tẹ oṣù mọ́lẹ̀ oṣù méjì tí wọ́n bá ní gbowó ń padà wípé ká fi àtìmọ́lé oṣù méjì ká fi bí owó ló bá di halal wọ́n ti bá yà sí mímọ́ nù. àbẹ́rẹ́ rí ẹgbẹ́ méjì àwọn sọ́ọ̀tù torí di eléyìí ẹ má fi àkáǹtì yín ran ẹnìbọ̀dì lọ́wọ́ kí ni bẹ́ẹ̀nì àkáǹtì tó fi jẹ́ pé ìwọ bọ̀ lè lọ sí àkàrà àkáǹtì ọ̀ràn kí la fẹ́ fi ṣe ní ìsìn ní ìsìn káàdì ìṣẹ́jú mẹ́wàá ó ti fi àkáǹtì ní báńkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ mú kíní kan lọ mú kíní kan ẹ rọ́tò bíìlì iná bíìlì kí àwọn ẹ̀sìn ní pé kọ́mpútíṣà ju agbára gbogbo rọ́bìṣì yẹn lọ nílé haramu àwọn èèyàn à. no need kó kọ́ ọmọ kó documentation kan wá kọ́lá àwọn tó yáwó ní ìsìn kò sí collateral kò sí pépà kò sí kíní kan just have the money bọ́ pẹ̀lú percentage báyìí.